أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمسه ونفخه ونفخه بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته All praises are due to Almighty Allah subhanahu wa ta'ala. Àbí Yorùbá ni á lò ní Yorùbá ni ká lò zókè. A dá ọpẹ́ tó pọ̀ fún Ọlọ́run. A dẹ̀ tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam. Ìkẹ́ àti ìgẹ̀ Ọlọ́run kó máa bá ànábì, àwọn aráalé ànábì, àwọn sọ̀hábà àti gbogbo wa náà tí à ń gbìyànjú tá ń tẹ̀lé ìlànà wọn ní àkọ́kọ́ a dúpẹ́ fún ọlọ́run tó jẹ́ kí a wà láyé ní Ramadan 1447 láàrin 1446 sí 1447 àìmọye èèyàn lọ́jà sí wípé wọ́n ti dágbére fáyé àwa ń bẹ lọ́hùn mọ́ ṣe léyìí ní ẹyọ kan tó kù tá a gbà láyé ní ẹ̀kejì mo kí gbogbo àwọn tí wọ́n jẹ́ olùdarí ilé ẹ̀kọ́ pàtàkì tí a ti ń sọ̀rọ̀ Fante University Òṣogbo nǹkan àkọ́kọ́ tí mo ṣàkíyèsí ń pa ilé ẹ̀kọ́ yìí mo ti sọ fún chief imam tó o bá délé ẹ̀kọ́ yìí lónìí tí ọba ìdòsùn ti ń bọ̀ ó tún ti rí new development proprietor school èmi ní lọ́yọ̀ state gbogbo àwa tá a jẹ́ amis proprietors ní south west and kwara zone a ṣe conference bíi ní last year kódà ìmẹ̀gá gba table tennis bíi nígbà tá a wá ṣe conference ìgbà tí mo wá tún débí lónìí ó wá dàbí ẹ pé another university ni pẹ̀lú àwọn new structures àwọn gigantic structures tí mo tún bá on grant. ó sọ pé ilé ẹ̀kọ́ yìí ò ṣe kí ni o kò dúró sójú kan ọlọ́run jẹ́ kí ilé ẹ̀kọ́ yìí kọ́ wá lójú kan láéláé torí pé inú wa máa dùn pé ilé ẹ̀kọ́ tiwa ni tí è ṣe wípé nìkan wà ti ẹ̀sìn ìsìláàmù ń bẹ̀ ọlọ́run jẹ́ kí ilé ẹ̀kọ́ yìí wá sẹ́yìn láéláé mo kí vice chancellor ẹ̀kọ́ yìí professor ọláyínká muslim community professor kọ́sìm adélani Alabi mo káwọn náà chief imam wa ayuwa nurse ní gbogbo ọjọ́ Jímọ̀ dr sirojudeen bakrin mo fà wọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn kí gbogbo àwa yòókù teaching and non-teaching staff ọlọ́njà máa wà dáadáa mi ìfẹ́ ká dírẹ́sì ọ̀pọ̀ kọjá lẹ́tà torí point tọ́wọ́ àwọn adùn mi bì two three hours ò lè sọ tán mi ìdẹ̀tí ìmọ̀ àwọn àti ìfúnmi ní time kájọ káyìdè fún mi time kí ni mo máa ṣe summarize presentation yìí. reawakening Islamic consciousness through community building ìtàníkà fi sọ̀rọ̀ nìyẹn. sẹ́ẹ̀rí ńgbà tí mo rí tọ́píìkì òun láì tí ì ṣe rìsáàchì kankan àwọn nǹkan wá ń wá sí mi lọ́pọlọ pẹ̀lú àwọn nǹkan tá a experience nígbà táwa ń bọ̀ díẹ̀díẹ̀ àti tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ tínú èèyàn bá jẹ fáwọn kankan mo fẹ́ ká farabalẹ̀ torí tọ́lọ́ 1998 èmi parí secondary school lẹ́lẹ́ta high school nìbàdàn èmi làmí wo mss tẹ mo ń wo level my islamic consciousness mo ń wo pé sáà lè rọmọ secondary school tó lé ní lónìí mi ì sọ̀rọ̀ pàtí mo university of Ìlọrin tí mo jà mí wo mss o mi ìsọ̀gbà tí mo ṣe masters mi ló UI o tájọ́ darí MSS o àtàwọn nǹkan mi àtàwọn nǹkan mi àti secondary school nineteen ninety seven ni mo ti sọ kútúbà jimá níjọ́ náà dẹ̀rẹ̀ mi ìmọ̀ kí ó pọ̀ agídílà lo akẹ́gbẹ̀rí àbísọ̀ ní iná síwájú àsàmọ̀ kàbọ́lọ̀ ṣe ràn wá ṣùgbọ́n àṣàṣe kútúbà fáwọn ẹgbẹ́ wa. wọ́n lè gbógun ti àwọn muslim sisters nígbà náà bá a ṣe dọ́mọ kékeré yẹn á dìde sí wọn ìgbà náà mo rántí pé nígbà tẹ́mi ṣe wáyẹ̀k gbogbo ọjọ́ tí mo fi ṣe wáyẹ̀k mo gbà wẹ̀ ni out of my consciousness of Allah pé mo nídìí ọlọ́run ìwà fẹ́ sọ jù bá lọ tí n bá tó bọ́ sínú àwọn chapters mi ìmọ̀ sọlọ ọ̀rẹ́ mi ta gba university of Ìlọrin wà bí àwa ń wo bí kálukú wa bá a ṣe lákàkún lórí ọ̀rọ̀ Islam bọ́rọ̀ Islam bá a ṣe ń ṣe ìgbìyànjú lórí ẹ̀ bá a ṣe lè ná ẹ̀mí wa ẹ̀mí wa tá a lè ná owó wa àsìkò wa fún Islam jò ní sórí bẹ́ẹ̀ mọ̀ lónìí bẹ́ẹ̀ni wá ṣe kò ń jò ní sẹ́nu wá kò wọ́n ẹ jẹ́ kí n mú nǹkan méjì péré wá aráyà two thousand and two late governor Ọ̀yọ́ state Lamade Shina wọn lè gbàgbé inú sàárè ọdún yẹn ni hijab crisis lọ́sẹ̀lẹ̀ lọ́yọ́ state ìsọpẹ́ tọ́sẹ̀lẹ̀ nìbàdàn Ọ̀yọ́ state jẹ́mọ́ kí mo pè é ìbàdàn Ọ̀yọ́ town Ògbómọ̀ṣọ́ eh, ẹrúwà igbó ọ̀rà àgọ́ ààrẹ àgọ́ àmọdù gbogbo major towns tó wà lọ́yọ́ state àwọn ọmọ secondary school èmi tí wọn ní Ìlọrin lọ́dún yẹn mo wá síbàdàn àwa kóra wa jọ pé aláǹfẹ́ ìjà àfẹ́ káwọn ọmọ wa ọmọ sírí ilẹ̀ mọ́ àwa lápọ̀jù kí ló dé tọ́já sí pé ìyà ń jẹ wá ẹ rí i pé mùsùlùmí ò pé kẹlòmí ọmọ ṣe kí ni o kó má ṣe tiẹ̀ nínú àwọn tí ń jẹun lára mi christians pọ̀ tọ́jẹ́ pé wọ́n rí millions lára sùkúù mi mi ìtorí ẹnìkan má jẹun lára mi ó sì á jẹ́ pé tó bá débi pé mo fẹ́ wà lùjẹ̀ náà mo fẹ́ lo ti Islam kọ́ mi wàhálà ṣe kí ni o wàhálà dé mo rántí pé lọ́dún yẹn gbogbo schools àwa mùsùlùmí ti ránjà ààbò fáwọn ọmọ tó bá ní afẹ́ ránjà ààbò lónìí ààrẹ nìkan tí ọkọ̀ sọ wípé àwọn tó fẹ́ ṣe sọ́ọ̀bù yẹn wọn gbádùn dáadáa wọn ò lákìdá tó tó sẹ́wọ̀n pé ọ̀rọ̀ àkídà kọ́lá kan sọ àní ẹ̀tí ẹ̀jáwó kan díẹ̀ even though àkídà ní kí ni o ìpìlẹ̀ ẹ̀tí ẹ̀jáwó aláwọn ọmọ wa ń sọ fàṣẹ ẹlòmíì kò fi kọ́mọ́ one thousand lẹ̀ yóò nílà àwa fi owó lẹ̀ afẹ̀mí lẹ̀ afàsìkò lẹ̀ afi gbogbo nǹkan lẹ̀ year two thousand and two mo wá sọ fọmọ ìyá kan láìpẹ́ pé irú islamic consciousness irú islamic awareness tí ń bẹ lára wájọ yẹn sọ ń bẹ lára ọ̀pọ̀lọpọ̀ wa má lónìí. jama nínú pìàkú wá sí mo ti kọ́ sọ pé tá a bá kọ̀m̀pìà ayé àwọn sàábé pẹ̀lú ayé tó tún lọ díẹ̀ sẹ́yìn pẹ̀lú ayé tí wọ́n ń sìn á sọ ní pé things fall apart àwọn sàábé tí wọ́n tiẹ̀ tó ti le jù kí ló fà ní wípé ìmọ̀ọ́nì ti ń bẹ lára wọn pẹ̀lú wáyé tí ń sọ̀kalẹ̀ tán bá pín sí hundred one percent rẹ̀ kò fẹ́ dára tì mí ìnáwó àmọ́ lónìí ẹ wá jẹ́ ara lọ recent time pẹ̀lú pẹ̀lú twenty twenty six tá à ń sọ̀rọ̀ yìí. àwọn nǹkan kan ló ń ṣẹlẹ̀ ńjọ́ yẹn tó fa Islamic consciousness mo ti list nǹkan mẹ́ẹ̀ẹ́dógún bíi ìkan mẹ́ẹ̀ẹ́dógún ìkan mẹ́wàá màá débẹ̀ ẹ sáà jẹ́ máa rọ́ọ̀ṣì lọ àwọn bá a jọ ọmọ secondary school kí ló fà tí rù mí tí mo jọ ọmọ kékeré bàbá mi mọ̀ wípé ọmọ mi yìí ó wà conscious of Islam tó fi já sí wípé nínú fámìlì mi oníṣẹ́ tí mo ṣe bẹ́ẹ̀ lára bàbá mi oníṣẹ́ tí mo ṣe irú rẹ̀ ló wá sí kálukú wa ọkọ ó ṣiṣẹ́ lára ìyàwó ìyàwó ó ṣiṣẹ́ lára ọmọ ẹ̀gbọ́n lára àbúrò asédénú politics asédénú education asédénú ẹ̀ asédé gbogbo agbègbè ọwọ́ ń jẹ́ kí wọ́n fìlì ìfàtì wà lónìí ṣùgbọ́n gbogbo àwọn tó ṣiṣẹ́ wọn ti ń kú o ẹ̀rù ń bà wá pé tí wọ́n bá kú tán sáwà tá à ń bẹ láyé àwa jẹ̀mọ́ android fóònù yìí ǹjẹ́ consciousness yẹn wà fún wa bí àbí káwọ kẹ̀mọ́ ṣe selfie any small thing hmm. kí o ti sórí internet ṣe ń táwọn bàbá yìí ṣe rè fún yín lápẹ̀rẹ̀ mi a lọ fún programu kan lóògùn state àwa lọ mọ́sálásí àṣàrùdín mo wá ń wo mosque yẹn pé ah, àwọn bàbá tán kọ́ mọ́sálásí ṣé wọ́n gbaṣẹ́ lọ́wọ́ ìjọba ni ìgbà náà wọn làṣẹ́ẹ̀sì kan gbowó Saudi Arabia o ọmọ ìyá kan wá analyse bó ṣe jẹ́ pèlè inú wọn gan rẹ́ǹtì ilé kú ni ṣùgbọ́n yóò kọ̀ sanwó tọ́lọ̀ jẹ́mọ̀ yóò sanwó títa ni yóò sanwó tọ́lọ̀ ìsìláàmù wa ń lo òkè bí wọ́n ṣe ń kọ́ sùkúù táwọn ọmọ mùsùlùmí di pé wọ́n lè ka fátíà wọ́n mọ súrà mẹ́wàá tán fi ń kírun díẹ̀díẹ̀ wọ́n parí kùránì gbogbo àwọn nǹkan yẹn tó ṣẹlẹ̀ ń dùn ní ilọ́fà tó ní ṣe ń dò ilọ́fà rúfáńtẹ́ yunifásitì yìí ṣùgbọ́n ẹrú ń bá wà pé gbogbo àwọn tó níròrí àwọn tó jẹ́ pé tọ́lọ́run tóbi lẹ́mìí wọn yìí ṣé tí wọ́n bá lọ tán ṣé nǹkan tó máa ṣẹlẹ̀ ẹ jẹ́ kí wọ́n náà wá sí lọ báyìí. tá a bá sọ̀rọ̀ Islamic consciousness òun làwọn àfáà máa ń pè ní alwaayu islami alwaayu alislami wáwò àìmù àti yáwò alwaayu islami. Al nínú ìtumọ̀ táwọn àáfàá fún tá a bá sọ̀rọ̀ islamic consciousness kéèyàn jẹ́ pé ẹ̀sìn islam yìí ọlákàkún ẹ̀ ọgbọ̀yé ọmọ ọfẹ́ fi aráyé kò fẹ́ fi pamọ́ ẹjẹ́ àwòtúmọ̀ rẹ̀ àáfàá ní alwáyù islami huwa alfahamu làánì wàlúwáyù lìtàálímì dínì islami kí n máa mú díẹ̀ díẹ̀ ká tó lè sọ pé nìkan islamic consciousness ọ̀nbẹ lára ẹ̀ ọ̀nbẹ nú ayé rẹ̀ nǹkan àkọ́kọ́ ni pé yóò kọ́ gbọ́ islam yẹ in-depth understanding of islam èèyàn kọ́ gbọ́ islam gangan yẹ lẹ́yìn eléyìn nǹkan ẹlẹ́ẹ̀kejì tààlímù díì islamic teachings ẹ wo bá a ṣe jókòó ń sìn ọkùnrin jókòó lọ́tọ̀ obìnrin ṣe kí ni obìnrin jókòó lẹ́tọ̀ ara ẹ̀kọ́ ìsìláàmù nìyẹn ara ẹ̀kọ́ ìsìláàmù ni pé obìnrin mùsùlùmí kèé máa ń rí òòrùn bẹ́ẹ̀ sọ wọnú kámpọ́ọ̀sì ní ìṣẹ̀yẹ́ kan pé àfáàntẹ́ ah, yunifásitì làwọn mo sì wà ní city yunifásitì lánàá tí mo lọ ṣe tẹ̀síìlì mbẹ́ àfà ìbá yunifásitì kankan jẹ́mọ́ sí mi gbọ́ yunifásitì kan ló ní pọ́blẹ́mù kálíbà òfin tó bá ṣe kéde o tó operate nínú àwẹ̀ mo ti ráwọn ọmọ tí wọ́n ń sin gbogbo aráàlẹ̀ báyìí ọmọ tó ń wọ kílò kọ rẹ̀ nínú Ramadan bẹ́ẹ̀ bí mo ṣe débi ilé ìsìn ìdí ìfẹ́ rẹ̀ tó sí yàlẹ̀ ọkàn mi ní pé skul gbọ́dọ̀ jẹ́ kí wọ́n yá òfin kan wà pé ká má ṣe kéde o ká má sí yàlẹ̀ sófin yẹn wà má láwọn pé ká má sí yàlẹ̀ àbí mọ̀ ń bọ̀ wá síbẹ̀ tààlímù dì á mọ àwọn ẹ̀kọ́ Islam tásìkò òun bá tó mo ti rí mọ́sálásí tó tóbi ń bì ibẹ̀ làwọn náà ti kí wá ṣe amis conference ní last year a àmọ́ kí lẹ́kọ̀ọ́ slam ìgbàwó lọ́yẹ ká kírun kèé sásìkò oorun ní lẹ́tọ́rà kan ó fi exams àbí test àwọn ẹ̀kọ́ ìsìláàmù yìí bó o láṣẹ kírun bó o láṣẹ gbàwẹ̀ bó o láṣẹ yọsàkà bó o láṣẹ lọ hajj àmọ́ àwọn ẹ̀kọ́ yẹn ìyẹn nìkan tó kọ́ wàmọ̀kọ́ sídùú a ní tá à ń pè ní mọ̀kọ́sídù ṣẹ̀ríà mọ̀kọ́sídù àṣẹ̀ríà a mọ̀ kí ni àwọn objectives àwọn nǹkan wo gan ni Islam torí ẹ̀ wà bóyá nítorí àsìkò Islam alákọ̀ọ́kọ́ hifdu di ọfẹ́ sọ ẹ̀sìn wa hifdu siha àlàáfíà wa ká máa mọ̀mú kú mu intoxicants gbogbo àwọn nǹkan smoking gbogbo tó jẹ́ pé tó o bá ti lé mú àbóhùn fa àlàáfíà rẹ máa ní problem Islam nínú hifdu nasri Islam ọ̀fẹ́ kí á gbọ́ ọmọ ọba fọ́sùn kọ̀fẹ́ kó máa lè ní legitimate children kọ̀fẹ́ kó wà nù family islam fẹ́ sọ ẹbí wa ìlú fàtọ́jẹ́ pé nù islam ọ̀kẹ́lẹ́ kí obìnrin mọ́lẹ̀ kó máa bá a ní sex rárá ọ̀lọ́ tọrọ ẹ̀ lọ́dọ̀ àwọn òbí ẹ̀ ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àmọ́ kí ni màkọ́sílù ṣẹ̀rí à ẹ̀ mọ̀ jáde fẹ́ yọ kankan torí wàhálà tó ṣẹlẹ̀ nàìjíríà hibdu nafs islam fẹ́ sọ ẹ̀mí wa mo ń fẹnu sọ ọ́ mi lójú one hundred percent wàhálà Boko Haram kìí ṣe Islamic problem is political problem. Dabaturu mo ti sáà two thousand and six lẹ́gbẹ̀ẹ́ Maiduguri mo dẹ̀ dé bọ́ọ̀lù nothing less than three four times through mcan nígbà tá a ṣe mcan mo débi tí malam yusuf initial ọ̀gá boko haram ibi tó ti ń ṣe lẹ́tọ̀ ọjọ́ sunday wà láì mo débẹ̀ ara àwọn stúdẹ́ǹtì ẹ̀ mo bá wọn sọ̀rọ̀ wàhálà yẹn ò tí ì le tó báyìí ní two thousand and six rẹ̀ tó ń ṣe kí ni o ó ń rúgbó bọ̀ ẹ mọ tí mo wá ṣàkíyèsí ìníṣẹ́ ọ̀gá àwọn the acclaimed ọ̀gá àwọn Boko Haram initially ọ̀rọ̀ ẹ̀ dàbí ìjàmbá ní ilẹ̀ Yorùbá wa bí ó ní àwọn strange views àwọn ìròrí tó jẹ́ pé èèyàn ó ti rí extremism bíi pé káwọn èèyàn má kàwé nígbà tẹ́ bá kàwé ìyàwó rẹ tó bá ti kọ́ fẹ́ bímọ ṣèbáwọn tó kàwé tí wọ́n jọ́tọ̀ ọlọ́run wọ́n sì máa fọ́ọ̀rọ̀ ìyàwó rẹ lójú ara so wọ́n sì máa fọ́ọ̀kàn ní kíni o igbá àyà tó bá tún wù ẹ̀gẹ́ wọ́n tún lè fún ìyàwó rẹ lábẹ́rẹ́ tí ó fi kú dànù ṣèbí wọ́n ti ní ká má kàwé náà o sì kéwú débi kọ́ ọ lọ fi Arabic study kíni o medicine afa lẹ́tà ló di pé ọ̀rọ̀ Boko Haram ó change sí nǹkan mi gbogbo ẹ̀ tó bá fẹ́ àlẹ́ Islam pé islam ló ní kán máa pààyàn á sọ fún ọ pé bóyá islam mi kèé ṣe ìtọ́lọ̀ fún anabi wa muhammad sallallahu alayhi wa sallam torí pé nù islam ẹ bá ní islam á ní ọ̀dà ajé àlò tí islam wí gbogbo ẹ̀ tẹ́ ẹ bá ti mú tọ́ pààyàn ẹ pa wọ́n ti dọ̀bọ̀ òṣèré sebe islam nìkan máa fàáyín gbogbo ara mu àbí ẹ ń bá sọ bẹ́ẹ̀ á nìkan bẹ̀rù ọlọ́run wàláì islam ló protect ẹ̀ méjì nínú Islam tẹ́ ẹ bá ń jagun tẹ́ ẹ bá bá pásítọ̀ ní chọ́ọ̀chì Islam lẹ́ẹ̀ gbọ́dọ̀ pa ọmọ kékeré ẹ gbọ́dọ̀ pa wọ́n obìnrin tí ọba ti gbé nǹkan ẹ̀jà ẹ gbọ́dọ̀ dojú ogun kọ́ ṣé gbogbo aráàlú ti pa gbogbo wọn wọn bọ́ mọ́sálásí gan Islam ni ẹ mọ́ bọ́ǹbù church wọ́n bá ń tọ́jú ọlọ́pàá lọ́wọ́ ẹ jọ pé ìwé ṣe ọ̀rọ̀ ọwà islamically motivated ignorance profound ignorance nìyẹn àtàwọn tí wọ́n ń lò ó fún tí ó yé wọn tọ́lọ́ wọn padà fi hàn tọ́ba díjọ́ gbégbé àlùkìyà gbogbo wa ládùúgbà yìí pé ah ẹ wá ń parọ́ mọ́ Islam Islam ló protect ẹ̀mí iwájú kódà nínú Islam obìnrin tó bá pa ọmọ rẹ̀ àbẹ́yẹn sẹ́yún ó ní ìdájọ́ ìdájọ́ alhamdi ọlọ́sẹ́yún ọmọ ọlọ́mọ ọsẹ̀ dànù ó ní ìdájọ́ gbogbo ntọ́jọ́ mẹ́ẹ̀mí haramu ni nínú Islam ọ̀ gbọ́dọ̀ pààyàn ìjọba nìkan ló lágbára àti pààyàn kíjọba gọ́ọ̀dẹ̀ tó pààyàn wọ́n ṣe kí ni o wọ́n ṣe foreign investigations jẹ̀mọ́ tó bá rí bẹ́ẹ̀ ara ti jẹ́ Islamic consciousness ni mọ̀kọ́ sídùú àmọ́ kí ni objectives eléyìí tí Islam fẹ́ lórí gbogbo nǹkan ìyẹn nìkan tún wá kọ́ àáfàá ní kọ̀kẹ́ni jẹ́ mutajawiza mujarradul ma'rifa as-sathiyya àáfàá this in-depth understanding tá à ń sọ kò gbọ́dọ̀ jẹ́ surface level pé kéèyàn kẹ́gbọ́ yé bó ṣe wù rárá ọgbọ̀ yé bọ́lọ̀ ń ṣe sọ ọgbọ̀ yé lọ́nà tó fẹ́ àáfàá wa máa pọ́ìntì bíi mẹ́ta mẹ́rin márùn kan wá ẹ̀jẹ̀ sáré bọ́ bẹ́ẹ̀ ká tó mọ̀ pé nìyí Islamic consciousness ó wà fún un ẹjẹ́ àwọn nǹkan mẹ́ta sí mẹ́rin alákọ̀ọ́kọ́ alfahamu lamid àgbọ́yé tó jìndò nípa Islam ìyẹn jẹ́ alákọ̀ọ́kọ́ ẹlẹ́kejì asumoliya jẹ́mọ́ àkílá pé asumoliya comprehensiveness ẹgbẹ́ lòun gbọ́ Islam nínú Islam tiwa ìwé nìkan láàmà kà ẹ mọ́ta sọ̀rọ̀ ẹ ti o ọ̀gbọ́n Islam yìí ẹbá ní ìsìláàmù tiwa kéwù nìkan láàmú ké ẹmúdàsọ́rọ̀ politics ọ̀gbọ́ Islam yìí ìsìláàmù èyí tánà ní sọlọ́lá àlùwà sálàmù wa ṣáàmì ló ń jẹ́mọ́ kí la pè é ọ̀rọ̀ àkídà ìgbàgbọ́ òdodo ọ̀nbẹ̀ńbẹ̀ ìbáàdà kásílọ̀ ọ̀nbẹ̀ńbẹ̀ àkùlá ìwọ ọmọlúwàbí ọ̀nbẹ̀ńbẹ̀ síyáàsà kádarí ìlú ọ̀bẹ̀ẹ̀bẹ̀ jama ṣe é ti kàwé ọkùnrin tó kọ ìwé hundred Michael Hart the most influential beauty. nígbà tọkùnrin yìí nǹkan nọ́mbà one ó lànàbí wa Muhammad nọ́mbà one Jew ló yẹ ṣe Muslim o bet he was an objective researcher ó lóun sọ́dí ànàbí òun ọ̀rẹ́ tọ́dàbí rẹ̀ nínú kásílọ̀ ọ̀gá lánàá community leadership kádàrí àwùjọ ọ̀gá lánàbí marital life ọ̀gá lánàbí gbogbo nǹkan tẹ́ ẹ bá rí ẹ sọ láyé nọ́mbà wà lẹ́bàá nàbí wa Muhammad jama ẹntì ètò ń ṣe mùsùlùmí gan tó understand bánàbí wa or understand Islam with its comprehensiveness ká tó lè sọ pé islamic consciousness ọ̀nbẹ lára èèyàn nǹkan ẹlẹ́ẹ̀kejì ní kíni o aṣùmọ̀lìjà islam téèyàn ó pọ̀ yé kìí ṣe pé yóò wà pàrókíà yóò wà one sided yóò jẹ́ ìtọ̀fẹ̀jú ìyẹn jẹ́ nǹkan ẹlẹ́ẹ̀kejì nínú tó gbọ́dọ̀ wà ń bẹ̀ àáfàá ní ẹlẹ́ẹ̀kẹta àlùwáyú bìlà nǹkan kẹta ni pé ìwọ tó o bá gbọ́ islam yìí islam rẹ ó débi bó o la ṣe ń ṣe pẹ̀lú ẹlòmíì ẹni pé nu tá a sọ ní ìsìn àwọn nǹkan kan bẹ àárín ìwà àtọlọ́ọ̀ ni ó kírun ó kírun torí irun rẹ ò lè torí ẹ kó increase salary mi náà ọgbà àwẹ̀ rọmọdọ́n àwẹ̀ rọmọdọ́n rẹ kò lè torí ẹ̀ ní pé wọ́n yọ hundred fold fún mi náà ó rí i pé àárín ìwà àtàníyẹ àárín ìwà àtọ́lọ́ ṣùgbọ́n nínú tí Islam kó sínú òun ni bó la ṣe ń ṣe pẹ̀lú ẹlòmíì ìyẹn la ṣe ń sọ bó ló ṣe bá kírísítẹ́nì lò ọ̀nbẹ nínú Islam bó ló ṣe bá ẹlẹ́bọ lò ọ̀nbẹ nínú Islam bó ló ṣe bá àgbàlagbà lò ọ̀nbẹ nínú Islam bó ló ṣe bá ọmọ èké lò ọ̀nbẹ nínú Islam ẹgbẹ́ tí wàá gbọ́ gbogbo eléyìí yé òun lẹ́ńtà sọ wípé islamic consciousness ọ̀nbẹ lára onítàn ẹ̀jẹ̀ kú ọ̀nbẹ nítorí àsìkò. ìta fẹ́ ṣe gan ni pé gbígbàgbọ́ yé islam mímọ́ fi islam hàn bóò la ṣe fẹ́ tají ajẹ́kó ti ń lọlẹ̀ ó ti ń jó àjò rẹ̀yìn ọ̀nà wo la wọ́n fẹ́ lò òun lọ́nà community building kí n tó wọ́ síbi community building àáfàá nípa bá ń sọ pé nìkan sẹ́ islamic consciousness ọ̀nbẹ lára rẹ̀ òun náà ni ìzàhárù tààlí lè dì ó ń tọ̀wọ́ òní máa fi islam ẹ̀ pamọ́ ẹni pé ń jò ní ẹni bá ti fẹ́ kàwé wọ́n yóò kọ mùsùlùmí kò ní ó pẹ̀ kí ló kọ rẹ wọ́n bá yóò kọ mùsùlùmí kò sẹ́yìn pọ́lọ́ gbàdúrà wa lónìí ìwọ tó bá yóò kọ́ mùsùlùmí kó ìwọ lọ́yọ́ kó fúnra rẹ̀ ṣùgbọ́n jó ní ọyọ kó kí ló kọ rẹ ọkẹ̀sọ́ kọ Yorùbá méjì kò nídìí kéèyàn ò débi kan kó Islam rẹ pamọ́ tó bá ti rí ọgbẹ́ pé mùsùlùmí lélẹ̀ ẹ̀wọ́ ó sì máa bá wọn pé à ẹ mọ̀jà afẹ́ exam fàṣíkò jimá o ìmáàmù ní gbà o ẹ mọ̀jà afẹ́ exam sígbà báyìí o torí pàwọn mùsùlùmí wọn lọ́dún iléyà ńjọ́ náà ìjọ náà ni wọ́n lọ fún tùnú àwọn ṣùgbọ́n nígbà tó fi islam pamọ́ ń kọ́ ẹni tí islamic consciousness ń bẹ lára kò yẹ ká máa rí pé are you a muslim tó bá bí èèyàn bá ń kọ́ yẹ kéèyàn ọmọ ọkọ̀rọ̀ kó wá sọ fún pé àkọ̀rọ̀ ah, mi má dàrú o ẹ wá ń bí mi torí pé dáàbò pé mùsùlùmí léèyàn pọ̀ ọba àmọ́dé fìlà ọba àmọ́dé rògbà ìmọ̀lẹ̀ kankan máa ń bẹ lójú àwa mùsùlùmí do you agree with me? ìwọ tó o bá ń ṣàlùwàlá tó kírun kò ní ìdí kan bí ọpẹ sí mùsùlùmí lọ ìmọ́lẹ̀ rẹ ọ yàtọ̀ sí gbogbo ẹ̀dá tó lọ ń dá ẹ ti di pé eléyìí á ìmọ́lẹ̀ bẹ lára sí máa ń fi wùjú yìí min afari sujud wọ́n wá béèrè pé ṣé mùsùlùmí yan èèyàn náà ti bọ́ọ̀lù for two three four five months ajẹ́pẹ́ islam yẹn ṣùmọ̀lìyà yẹn ò sí bẹ́ẹ̀ bákan náà ó ṣe àfihàn ìdíjẹ́ islam ọlọ́run kò tán wá ṣe kí la gbà lérò pẹ̀lú community building binawul mujtama binawul mujtama community building sẹ́ẹ̀rí tí n bá fẹ́ lu ọ̀nà táwọn àfẹ́ẹ̀sì bá sọ community building yóò gba gbogbo àsìkò wa kì í kẹ̀lò díẹ̀ àtàwọn nǹkan díẹ̀ tí wọ́n sọ. tá a bá ń sọ̀rọ̀ pé a fẹ́ tún àwùjọ ṣe community building ní èdè pé a fẹ́ tò blọọkù àti sìmẹ́ǹtì ìtànsọ̀kọ yẹn ìtò tún jù bá lọ òun náà lè wà ń bẹ̀ ṣùgbọ́n tá a fẹ́ sọ́sẹ́ kí ni o ó jù bá ń lọ tá a bá ń sọ̀rọ̀ bìnáwùlì mùsùtàmà títún àwùjọ ṣe kíkọ́ àwùjọ eléyìí tọ́já sí wípé gbogbo ayé ọmọ pé èèyàn làwọn eléèwé ṣẹranko ọmọlúàbí làwọn eléèwé ṣẹ tí òun ti kì àǹfààní tá bá sọ̀rọ̀ community building yìí àwọn nǹkan tí ó kó sínú òun ni wípé àwa bá ń gbé láwùjọ kan ó lè já gbogbo kan ó lè jẹ́ local government ó lè jẹ́ state ó lè jẹ́ country ó lè jẹ́ continent àwọn fẹ́ kọjá sí pé àwọn èèyàn bá a jọ ń gbáwùjọ wọn tọ́já sí wípé àjọ ní háríyà kan náà àjọ ní gáyà kan náà bó máa ṣe tu àjọ ní èròǹgbà kan náà àsùnpá kan náà irú àwọn èèyàn yìí bóò ni wọ́n ṣe máa lọ sókè bóò ni nùmúwù wàtàtọ́wù bóò ni development ìdàgbàsókè ọmọ bá wọn nínú àwùjọ torí pé ẹni sòtọ́ ọ̀rọ̀ fún wa tí a bá wà láwùjọ kan tó jẹ́ pé àwọn olówó kan ò tó sí mẹ́fà àwọn kan wọ́n lọ sókè àwọn yòókù ayé ni wọ́n la. ṣe ráwọn tí ń lọ sókè àwọn náà ní sinmi jàmọ́ àwọn òṣèké ni wọn ò ní sinmi ìkànnì ìmí ni pé tá a bá wà láwùjọ tí ò sí pé à ń wo báwọn èèyàn ó ṣe máa lọ sókè bí wọ́n ó ṣe máa tẹ̀síwájú ìtí ó padà máa ṣẹlẹ̀ ẹ ń sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ọmọ kúrò nínú Islam wọn máa di àwọn ọmọ ṣe kí ni Muhammad àwọn àfáàní sẹ́ẹ̀rí tànàbí máa ń ṣe lójoojúmọ́ ni láàárọ̀ nínú àbùkárù àwọn ìjọba tànàbí máa ń ṣe láàárọ̀ yóò tún ṣe rọ yóò ní wọ́n náà Allahumma inni a'udhu bika minal kufuri wal faqri ìwọ ọlọ́mọ làmọ́bẹ̀ ọ́ ni làmì kúrò níbi kí n jẹ́ kèfèrí làmì kúrò níbi òṣì àwọn àfáà ní kí ló dé ànábì tọ́tẹ̀ fi kúrò láyé kèé so lówó ṣùgbọ́n àṣírí ẹ̀ gbò tó bá fẹ́ pa màálù mẹ́wàá ọlọ́run bá ń ṣe é fún ìjọba sì jẹ́ pé ọlọ́run pé ebi ọ̀pọ̀ lóṣù ebi ó tún pa wọ́n nítorí pé kádàlùfà kírù á ń yẹ̀kú náà kàfírọ̀ kádàlùfà kírù á ń yẹ̀kú náà kàfírọ̀ sẹ́ẹ̀rẹ́ tó bá jẹ́ pé òṣì ọkọ̀ lé sí la ó tún yọ wíńdò ọyọ dọ ó tó yọ kí ló kọ rẹ ó súnmọ́ kó di kèfèrí ẹ wá jẹ́ àwọn tí ìṣẹ̀lẹ̀ láwùjọ wa lónìí àwọn èèyàn ń fi ìsìláàmù lẹ̀ torí ìjẹ̀mú wọn tó nira torí pé àwùjọ tí wọ́n ń gbé kò sáwọn tó ń ronú bó làwùjọ ṣe fẹ́ dà bó làwùjọ ṣe fẹ́ lọ sókè bó láyé ṣe fẹ́ rọ àwọn èèyàn lọ́rùn ìjọba ò máa ṣe tiwọn lọ ṣùgbọ́n nínú táàrí nàìjíríà lónìí ẹ lọ wo iye yẹtọ lọ́yọ́ state tí mo ti wá ní ìsìn àwọn tí wọ́n fẹ́ jẹ gómìnà lọ́yọ́ state twenty twenty seven àfà aeroplane lè kàwọn ka wọn tán ìbéèrè ni wípé tọ̀ṣun state bíi náà mo ń fọ́lò rẹ̀ sẹ́yìn pé election tọ̀ṣun máa ń yàtọ̀ sí twenty twenty seven ọdún ìníwó sí election ní ọ̀ṣun bóyá next month kọ́ ni ẹ bá wò mí o ẹ lọ wo ya dúdú àwọn tí wọ́n fẹ́ẹ́ jẹ ní pátì kọ̀ọ̀kan ẹ wo yẹn tí wọ́n mú ìbéèrè ni pé ṣètòrí community building ni ṣètòrí pa àfẹ́ tó àwùjọ ṣe ni ṣètòrí ìgbìnà ul mujtama sáà fẹ́ kọjá páwùjọ táwọn èèyàn ò lè sùn tí wọ́n forí lẹ́sùn ká ni àǹfààní tó bá rí bẹ́ẹ̀ tá a bá wá ń sọ̀rọ̀ community building ẹ já wo nǹkan mẹ́ta sí márùn yìí tí nǹkan tí mo fẹ́ sọ yìí tí ọ̀bà máa ṣẹlẹ̀ láwùjọ ẹ̀ láwùjọ build alákọ̀ọ́kọ́ níbẹ̀ òun lọ̀rọ̀ security jẹ́wọ́ kí lápá alákọ̀ọ́kọ́ o alhamunu alikimo pé o alhamunu a sọ̀rọ̀ Nàìjíríà ṣe case study báyìí a wà ní Fountain University báyìí jẹ́ àsọpá fẹ́ build the environment tó bá di wípé student ah yéé wàhálà dé o ah àwọn ọmọ kóòtù ni o wọ́n ti pààyàn mẹ́ẹ̀ẹ́dógún o ẹ̀ tí ìràwùjọ yẹn bí o ìyẹn ọ̀sẹ̀lẹ̀ ń bí yes or no bọ́ba yín pẹ́ lọ́dọ̀ ọlọ́run afa àwọn tertiary institutions kan bẹ àwọn students ibẹ̀ wọn ò fọkàn balẹ̀ kìí ṣe pé tí students mẹ́wàá bá kó fóònù wọnú school mẹ́rin ni ó mú fóònù bóde wọ́n ṣe kí ni o wọ́n ti gbà lọ́wọ́ wọn jama tá a bá sọ pé community building a fẹ́ ṣe àwùjọ kan tó jẹ́ àwa tá à ń gbé bẹ̀ tá a jọ ní èròǹgbà kan náà àsọ̀tá kan náà ìlànà ẹ̀sìn kan náà ìròrí kan náà àbí nǹkan kan dà wá pọ̀ bọ́yá sà bọ́yédè àwa rò pé àwùjọ tá a jọ ń gbé ìgbò ní òṣèlá ṣùgbọ́n mùsùlùmí làwọn tá à ń sọ̀rọ̀ for example ẹjẹ sòtọ́ ọ̀rọ̀ fún yín àwọn Christians ti ṣe tí wọ́n lọ community building láàrin àwọn Christians ọ̀rọ̀ jẹ́ ìsọ́bí tó ti bẹ̀rẹ̀ fún ọ mọ́ wà nínú mọ́tò ìjọ kan commercial vehicle obìnrin yẹn ń pè lẹ́gbẹ̀ẹ́ mi pásítọ̀ kí ni lẹ́tà tẹ́ ẹ sọ yẹn nínú àpọ̀tmẹ́ǹtì gọ́ọ̀mẹ́ǹtì yẹn mo ti bá yé rìsáàfù slọ́ọ̀tì márùn-ún ṣe bá wà sunday chọ́ọ̀chì ìjọba yìí so orí kọ́ ọmọ ìyá rẹ ọmọ wáṣẹ ọkẹ̀ bá wáṣẹ is part of community building is part of what ọkẹ̀ wo pé bóòlá yóò ṣe rọrùn fún un wàláhì ó ti kún lọ́wọ́ bá wọn ṣùgbọ́n bí àkọ́kọ́ tó ti bẹ̀rẹ̀ ní àlà àmùnà jàmọ́ kí mo pe o ọkàn kálukú gbọ́dọ̀ balẹ̀ ká nípa àwọn ìjọba wa náà bá organize irú lecture yìí àákẹ́mẹ̀rẹ̀ wípé ẹ̀yin tẹ̀ ń darí nàìjíríà ọ̀ṣun state mọ̀ wáyé ẹ̀yin tẹ̀ ń darí ọ̀ṣun state sí gbogbo àwọn abáǹgbọ̀sùn lálẹ́sùn tá a forí lẹ́sùn kà á tọ́kàn wọ́n ṣe kí ni o tí ó balẹ̀ any community building tí ọba ti sí fọkànbalẹ̀ ń bẹ ẹ̀ rí nǹkan kan build number two òun ni ètò jẹ́ ẹ̀mú rọrùn alimaisha ètò jẹ́ ẹ̀rún kíkókè jàmá jàmá ẹ̀gbọ́n mi gbogbo wa ò lè jólówó wà láìpò sí nínú súnà ayé wa Muhammad Asala, gbogbo sàbí lówó àwọn abrahamu bò náà bẹ àwọn bàbá olówó nù látara abrahamu bò náà thousands nínú àwọn sàbẹ tí ó kéta fún gbogbo wa ò lè jólówó ṣùgbọ́n tá a bá ń sọ̀rọ̀ community building nǹkan kejì bó o lè tó jẹ́ mú ó ṣe máa rọrùn fáwọn èèyàn ètò kí mo pè jà mọ́ ètò jẹ́ mú rọrùn bó o ní ó ṣe rọrùn fún wọn ìyẹn jẹ́ nǹkan ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́kẹta tá a bá ń sọ̀rọ̀ community building ètò àlàáfíà kì í sọ̀rọ̀ amúnú mọ̀ ń sọ báyìí ó ṣe hà a gbọ́dọ̀ láwọn ètò tọ́já sí pé tọ́ba rẹ nìkan nù wa kò ní já sí àwọn èèyàn òkè ní ìsìn obìnrin bímọ sọ hospital ìkànsẹ̀lẹ̀ nítòsí ibi tí mò ń gbé nìbàdàn mùsùlùmí dáadáa ni màmá yẹn ó bímọ tán ọkọ rẹ̀ olùsí lọ́kọ ọkọ olówó lọ èló lówó tí hospital fẹ́ gbà ninety thousand naira èló kejì àmọ́ wọn ò rí náìtì wọ́n bá dé mọ́nú wọ́n fi síbi igbó hospital <laughs> kọ́mọ̀ bá àṣà lọ wọ́n wá mọ́nítọ̀ rẹ̀ tọ̀sán tóòru ọmọ ìyá kan lọ́wọ́ pé wà sáké síbi à ọmọ ìyá ayé ń bẹ tọkọ rẹ olówó lọ ké fẹ́mà ọkùnrin mi ọlọ́run ó gbùdù bíi pé kó ṣeré lórí bẹ́ẹ̀dì ṣùgbọ́n ọlọ́run ní kétò ọmọ yìí ṣàyíjẹ mú kó ṣe kí ni o kó lè díẹ̀ ẹ má fi ṣe yẹ̀yẹ́ ó lè dọ̀la kó di ṣe lọ ní à a gbọ́dọ̀ ní ètò ẹ wo àìmọye àwọn kéésìsì tí n bá ń wo kíní lórí Facebook gbà mí àníwọ̀ ọlọ́mọ jẹ́mi náà ní cancer problem kíní kan thirty million India kíní kan forty five million India àníwọ̀ àwọn rò pé wọ́n lọ ṣé Nàìjíríà ò lè ṣe kíní tí ò ní jẹ́ India ni jama ṣé mọ̀lẹ́ka làwọn tó ń ṣe kíní yẹn ní India ni ọkàn mi lẹ́yìn ẹni wọn ń ṣe mọ̀lẹ́ka kí ló dé tá a India ni jama ṣé ẹ máa ń why kò jẹ́ pé tá a bá India ọ̀rọ̀ kidney issue ọ̀rọ̀ cancer kò lè wà solved ọlọ́mọ bíi ọmọdémi àti yẹn ó ní àwọn tó ní ọlọ́ba ní fún wọn lálàáfíà nínú ètò àlàáfíà ń ké sọ̀rọ̀ ká máa náwó hospital nìkan ó lè jẹ́ a kind of counseling ẹ wo tá a bá sọ Islamic conference wọ́n á pa àwọn medical doctors health talk wọ́n bá wa sọ̀rọ̀ ẹ mọ̀ jẹ́ yọ̀ ọ́ pọ̀ ẹ má jẹ magi pọ̀ ẹ má jẹ kẹran yán pọ̀ ẹ ṣe kinní kan pọ̀ ẹ ṣẹṣaṣáìsì ẹ dunnú ẹ ronú irú náà wà nínú community building bó o làwọn èèyàn ó ṣe lálàáfíà tá a bá làwọn islamic conference ńgbà míì àfà á sáré á sì gbogbo lómi lẹ́yìn ọjọ́ òtòdọ̀dọ̀ tí ń bọ̀ kúta bá sì sáré ní ni àwa gbé ìyẹn wà nínú nǹkan tẹ́ ẹ gbọ́dọ̀ ṣàkíyèsí rẹ̀ ẹlẹ́kẹrin nínú nǹkan tá a fi mọ̀ pé community building yìí lóòótọ́ ni o kèé ṣe eré àáfàá lòun lọ́rọ́ kí ni o collaboration ẹnìkan ò lè dá àwùjọ build ìlọ́kọ̀tẹ́ pé tọ́lọ́ bá ara wà nàbí ọlọ́run yóò fún wọn ní àwọn àǹsọ́ọ̀rọ̀ àwọn tó máa kún wọn lọ́wọ́ ìta fi mọ̀ pé àwọn èèyàn yìí fẹ́ tún àwùjọ ṣe ẹni tọ́lọ́ ń bá ní kó nílà àká èèyàn yóò tó mẹ́nì kejì mọ́ra wọ́n di mélòó jẹ́ mọ́ra méjì wọ́n tó mú méjì mọ́ra wọ́n di mélòó mẹ́rin ọlọ́mọba àdùnkà wa wa Latif Adégbìtẹ̀ tí wọ́n bá ń kọ ìtàn MSS kò sí bí wọn ò ṣe ní kọ́dọ̀dọ̀ bàbá Adégbìtẹ̀ jàmbá ẹ̀ máa gbọ́ mi o àwọn tó bẹ̀rẹ̀ ìjọ náà lọ́hùn ọmọ kéékèèké ni wọ́n wọ́n wá wọ́ra wọ́n mọ́ra wọ́n wọ́ra wọ́n mọ́ra ẹ̀wọ̀n tó dé lónìí nìyẹn any community ìwọ nìkan lọ fẹ́ ṣe ó tètè kún kéke orí rẹ ò lè gba títún àwùjọ ṣe tán ìyẹn ló bàtà pé tá a bá sọ̀rọ̀ community building èyí tí individual lè ṣe wà bẹ́ẹ̀ èyí tèmi bá lè ṣe kò nídìí kí n pariwo kí n máa ṣe lọ èyí tí wọn náà bá lè ṣe máa ṣe lọ ṣùgbọ́n àwọn kan ń bẹ wàhálà ò nira díẹ̀ kọjá pé nìkan ni ó ṣe kéde o ẹnìkan ni ó ṣe àfáà tún nídìí kó jẹ́ pé kájọ máa ń fọwọ́ wẹwọ́ kó lè jẹ́ pé community building yẹn lódodo ah yóò sọ pé a serious torí àsìkò ẹ jẹ́ kí wọ́n á bọ́ síbi nǹkan mẹ́ẹ̀ẹ́dógún reawakening Islamic consciousness through community building mo wá lísì àwọn nǹkan mẹ́ẹ̀ẹ́dógún kan tó jẹ́ pé tá a bá fọ́kọ́ọ̀sì lórí wọn ẹ mọ̀ ń gbọ́ mi dáadáa o yóò jà sí pé àwa náà ti nípa tó pọ̀ nínú community building àti àwa lò láti jí Islamic consciousness irú ẹ̀ ni wọ́n lò fẹ́ lómi inú àwọn ọmọ tiwa náà tó fi ń pàtẹ́wọ́ irú ẹ̀ wọ́n lò fẹ́ lómi inú àwọn ọmọ wa tó fi Islam lẹ̀ mo ń sọ fún yín tá a bá láwọn ètò tí mo fẹ́ sọ yìí tó jiná èyí tá a bá ti ní ká lọ́dọ̀ ọlọ́run èyí tá a ti ní ká máa ṣiṣẹ́ lórí ẹ̀ ẹ̀yin mo ń sọ fún yìí ẹ máa rí i pé àwọn èèyàn mọ̀ pọ̀ tán sí Islam tí èsì pé bàrọ̀ àwọn èèyàn mọ̀ ń jọyìn àwọn èèyàn mọ̀ ní ọpọlọ dáadáa sí àwọn èèyàn mọ̀ lẹ́kọ̀ọ́ sí Islam mọ̀ ń lo òkè and our impact will be felt internationally. tá a ẹni báyìí ò lè jẹ gọ́fúnà ní state wa wà láì kò ní jẹ gọ́fúnà bàbá débẹ̀ ṣùgbọ́n sáà ti débẹ̀ àì débẹ̀ no ẹni tá a fẹ́ kó jẹ president rẹ torí pé ìta àti ní láwùjọ yẹn ẹni yẹn gbọ́ bẹ̀rù pé ẹjọ́ nítorí ọlọ́run torí pé tẹ́ ẹ̀ bá sọ̀kọ́ọ̀tì ní ìfún tí ń bá wọlé nǹkan ó ṣe kí ni o nǹkan gbẹ̀yìn yọ ẹja máa mú kọ̀ọ̀kan. alákọ̀ọ́kọ́ ni mo pè ní the most project kí mo pa alákọ̀ọ́kọ́ jẹ́ ọ̀mọ́nà àwọn nǹkan mẹ́ẹ̀ẹ́dógún tó jẹ́ pé yóò jẹ́ pé i'm build the community à ń lo community building láti rí awaken islamic world consciousness ẹ̀jẹ̀ mu látòrí ibẹ̀ wọn. sẹ́ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ àdúgbò wọ́n ń sọ fún àmọ́sálásí ibi táwa mùsùlùmí tá a ti kọ́ ọmọ ẹ̀wọ́n bá lọ́ọ́ ṣe ṣètò àwùjọ Islam àpọ̀pádé mọ́sálásí ẹ̀ márùn lójúmọ́ ẹ̀ mélòó lójúmọ́ jẹ́ mọ́ ṣùgbọ́n torí pé àwa kan ó ṣiṣẹ́ lọ bó ṣe wò ó burú tó á pàdé lẹ́ẹ̀mejì ṣubúhì àti kíni o ìṣá ẹntíṣẹ́ rẹ̀ ọ̀bá dalẹ̀ mọ́gíríbì okùn bóò ni ó ṣe rí ká máa pàdé ní mọ́sálásí káwa máa plan pé àdúgbò wa yìí o àwa mọ́sálásí a fẹ́ ṣe nǹkan báyìí pírójẹ́tì báyìí àwa mọ́sùkì báyìí a fẹ́ ṣe sólà táwọn èyí ẹ mọ̀sẹ̀ mi ṣe kí o sólà tá a bá ṣe kì í ṣe muslims nìkan ni wọ́n máa lò gbogbo ayé gbogbo ta ni wọ́n máa lò ṣùgbọ́n ta ló ṣe é àwa mùsùlùmí sẹ́rí mọ́sálásí tá a bá gẹ́ẹ̀tì ọ̀rọ̀ mọ́sùkì right mo lè sọ pé mọ́sùkì nìkan ó tó láti achieve community building and islamic consciousness ẹ jẹ́ wọn amúnà bíi méjì mẹ́ta mẹ́rin márùn wa alákọ̀ọ́kọ́ òun ni ọ̀rọ̀ kí ni o imamship sẹ́ẹ̀rí let us be factual a ní àwọn mọ́sálásí tó pọ̀ despite pé kèétó ṣùgbọ́n àwọn àwọn bá bá a ní i'm very sorry to say this to me they are not functional ẹ mọ̀ sí mi gbọ́ ẹ ní àmọ́ kírun bẹ̀ wọ̀. ẹ lọ stọ́dì mọ́sálásí ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam sẹ́rùn nìkan ni wọ́n kí ń bẹ̀ tọkọ àtìyàwó bá jà ibo ló yẹ ká ti parí ẹ̀ mọ́sálásí ẹnìkan ọfẹ́ sì lọ ilé ọkọ àwáwo láàlọ́ darí ètò ìnáwó sí mọ́sálásí ọmọ ìyá wa kan níṣòro ibo ló yẹ kọ́kọ́ lọ mọ́sálásí. kákó mọ́sálásí is not as important as àwọn àmọ́ọ̀mù wo náà wà láwọn mọ́sálásí wa ẹ wo àwọn olóṣèlú wọ́n mọ the power of member the power of words. jẹ́mọ́ ṣe sọ kankan fún yín ẹ lọ ṣèwádìí kí ló dé tán pa Sheikh Jaafar ní Kano ní ìyá two thousand and six or seven tí mo bá rántí dáadáa àárọ̀ ọjọ́ Jímọ̀ iná pa Sheikh Jaafar wọ́n dìbò lọ́la sátidé wọ́n dẹ̀ pàṣẹ ìjà afa lọ́jọ́ jimá afa nígbà tẹ́mi lọ sáf àwọn tó jẹ́ student sheikh jaafa àjọpàdé wọ́n wá ń ṣàlàyé pé ní kano sheikh jaafa kan kano kan ni just a single mosque tó bá sọ wípé nokia ni ó wọlé lọ́la afa samsung kò lè wọlé nokia ni ó wọlé ẹ̀rù wá ń bà wọ́n kàn kò gbọ́dọ̀ kútúbà lónìí o torí kútúbà yóò ti máa dọ́gbọ́n sọ bí táwọn èèyàn ó ṣe kí ni tí wọ́n lọ ẹ máa wò ní ìṣe iṣẹ́ ń jáde lọ́dọ̀ ìjọba mélòó lẹ́yìn mùsùlùmí rí bẹ́ẹ̀ let us be factual èwo ni ká máa tara ajé tí kò ní ká máa tara ajé bí ayé dé dúró yìí mélòó lẹ́yìn rí bẹ́ẹ̀ nínú àwọn kò ńláńlá mélòó lẹ́yìn mùsùlùmí débẹ̀ aláàmọ́ débẹ̀ ṣe rò pé tàwa kẹjẹ ẹ̀ second class citizen nínú ní nàìjíríà yìí àwọn ìmáàmù wa ẹ̀kẹ́ lọ bá wọn ìmáàmù ẹgbà five hundred thousand ẹ̀ sọ̀pọ́ọ̀tì wa ìmáàmù tó jẹ́ pé tó bá fẹ́ ná five thousand tó di olóko ọ̀bá ṣẹlẹ̀ àbóde súná ọmọ èdè ọ̀pá máàmù wàláì olóṣèlú ò lè fowó tan rú wa ìpara mi lé mo níṣẹ́ tèmi tí mò ń ṣe náà àfa ìyàwó mẹ́ta mo nílé so owó tó sì bá fi ní ìmọ̀fún bọ́yàwó mẹ́tẹ̀ẹ̀ta owó tó sì bá fi ní ìmọ̀ bọ́yàwó mẹ́ta ilé ara mi mò ń gbé nàwó rẹ́ǹtì ilé olóṣèlú àti five hundred thousand ibo ò lé five million tán mi ibi tí Islam lọ pàtàkì sí mi wà láì ju owó tẹ fẹ́ mi nìkan lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa wọ́n ta Islam fọlọ́ṣèlú wọ́n ta ojúṣe ẹ̀yin mùsùlùmí pé ẹ̀ kò jìyà fọ́tún mẹ́rin mi kí ló fà torí pé ọ̀rọ̀ ìmọ̀ọ́ṣìpù ọ̀yanjú ìmáàmù dísáàfù sálárì ṣé káwọn mọ́mù náà kú ni ó yẹ kọ́rọ̀ the mosque project kó lójútù when we are talking of community building lábala àwa mùsùlùmí mosque project mo ṣe number one a máa wo ọ̀rọ̀ mọ́mù ti débi ká máa ṣe interview báyìí jẹ̀mọ́ ọ̀rọ̀ ìmáàmù ṣe débi ká máa ṣe kí ni ok ìmáàmù ní fat university phd oda doctor jama ẹgbọ mi sẹbi wọn rẹ ẹ wọn bá ní wá sóde olóògùn lọ́la àfọyín ten thousand wọn àfisẹ tí wọn lẹ torí ten thousand ọ̀rọ̀ imamship tá a bá sọ̀rọ̀ mosque project a gbọ́dọ̀ létò àwọn ìmáàmù ni ó wà bẹ́ẹ̀ ìmáàmù tó jẹ́ pé yóò lè darí wa lọ́nà àlùjẹ́ náà kìí ṣe bí ìfẹ́ nú àwọn ìmáàmù náà wà rẹ̀ kìí ṣe bí sẹ̀bí ìlì láì mo gbọ́ pé gọ́fúnà Sokoto ń ṣe bẹ́ẹ̀ ọlọ́run bá mi ṣe dáadáa fún ọ̀kan náà ọmọ ìyá wa tó ń sẹ́ńsì Sokoto àjọpá university of Ìlọrin lọ́sọ̀ yẹn nílé wọ́n ń fáwọn ọmọ àti mohadin ìlú Sokoto ọlọ́run mọ̀ ní ọ̀tá fún gọ́fúnà Sokoto láíláí ọlọ́run yẹn lórí ọ̀pọ̀ Nàìjíríà àfa ilé èso lóṣèlú o tírù mi bá jẹ gọ́fúnà lọ́yọ̀ọ́ ṣe tara tí màá ṣe ṣùgbọ́n tí ẹ̀ lè jẹ gọ́fúnà wọn ò lè dìbò fún mi lẹ́tọ̀ mi wà káàkiri wọn ò lè dìbò fún mi ilé wọlé ọlọ́run forí dèbì ṣùgbọ́n àwọn tó lè wọlé náà ọmọ ìyá wa àwọn ó sọ̀pọ̀tì wọn tí wọn ìwọ̀n ọlọ́run jẹ́ wọn wọlé ọlọ́run adá wọn náà dídàkudà nínú pírójẹ́ẹ̀tì wa ìmáàmù gbọ́dọ̀ máa gbowó mọ̀áfínù ọgbọ́dọ̀ máa gbowó yóò wá túmọ̀ sí pé mọ́ọ̀sì kìí ṣe ìrọ̀ nìkan wọ́n máa ṣe wáàsí bẹ́ẹ̀ wọ́n mọ àsìkò tí wọ́n fi máa kọ́ àwọn obìnrin yóò wà ń àsìkò tí wọ́n fi máa kọ́ àwọn ọmọ kéékèèké yóò wà ń àsìkò tí wọ́n máa fi ran àwọn èèyàn lọ́wọ́ yóò wà ń àsìkò tí wọ́n máa ra ìsìnú àwẹ̀ yọ wà ńbẹ̀ ọmọ ìyá wa kan pè wá láti Ondo State nínú Ramadan wọ́n sì fi tírélà kan gbé ráìsì lọ láti chọ́ọ̀chì wọ́n sì lọ àfáwọn mùsùlùmí tí ń gbàwẹ̀ kó o tó wá gbà ẹ́ tó wọ́n wà dọ́gbọ́n ṣe wá sí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún fún yín ǹjẹ́ ìwọ mọ̀ wípé jẹ́jú nìkan lolúwa tó lùgbàlà ẹ mọ̀ ṣe mistake o ẹ mọ̀ stomach infrastructure náà lọ́dọ̀ àwọn olóṣèlú Afa ẹni ebi ń pa onímọ̀ gbàrá yìí èwo lẹ́yìn gbé fún mọ́sálásí. jẹ́mọ́ a gbọ́dọ̀ ní àwọn ètò yẹn ara mosque mo kà mọ́ o mosque project ìyẹn nìkan kọ́ àwọn ètò ìdí wa a lè kọ́ yunifásitì mẹ́wàá láàrin ọdún mẹ́wàá lára àwọn mọ́sálásí yìí báwa mùsùlùmí bá lẹ́tọ̀ yé fún ọlápẹ̀rẹ́ ń sìn níbàdàn nìkan mọ́sálásí lítọ̀ wà ń bẹ̀ yóò fẹ́ lé two five ṣètò wà ètò sí tètò bá wà pé gbogbo mọ́sálásí yẹn á ní kọ́mítì tí ń darí wa mọ́sálásí yẹn ẹ gbọ́dọ̀ gba owó yunifásitì o mọ́sálásí àfọyín ní seventy five thousand tó rẹ́yìn ò lè rò two fifty thousand lẹ́yìn ọgbà ẹ̀yin ọgbà one million wa á ti lé tó látara ìdí e wa nìkan àmọ́kọ́ yunifásitì hospital ọ̀kan mọ́mọ́ muslim community area kan lọ́nà sókà nìbàdàn mo lọ sí lẹ́tọ̀ fún ọlọ́mọdé ọ̀bẹ́yà last year muslim community wọ́n ti lọ hospital standard hospital just a community àwọn sọ pé community development kìnnì kan building afa ẹ mú látòrí mosque project a ní ètò ìdí ìwà bò ní ó ṣe rí kò ní í jásí pé akẹ́kì ibi kálukú ọ̀lọ́ táwọn èèyàn náà bá ti ń fojú rí pé ọ̀sùtù ah, là ń kọ́ lọ wọn ò fowó lẹ̀ atúkọ̀ yìí tán àfẹ́kọ́ ah, secondary school mẹ́wàá o atúkọ̀ lọ jẹ̀mọ́ ìjọ tèmi ti ń kí ìdì ní ìsìn ẹ̀wò ìjọ tí mo ti ń kí ìdì tí kálukú náà ti ń kí ìdì kí ni mọ́sálásí ìdì dà fún wa as a mosque project wá ṣe kí ni o ó ní problem àáfà ìyẹn nìkan tó kọ́ ká sensitize àwọn awamunas. How will I translate awamunas? nas àwọn èèyàn tọ́kẹ̀sí àwọn wa generally nínú àwọn tí wọ́n á ti mọ́sálásí mẹkáníìkì wà bẹ́ẹ̀ kọ̀gbọ́n kankan yé kéé lo íńtánẹ́ẹ̀tì gan súnmọ́ fóònù ní lò kọ̀mọ́ tí ń lọ tiẹ̀ ní pé wọ́n ti fún ní láìsí kókó bèjì ibi tó bá ní kọ̀ tẹ̀sí ní ọ̀tẹ̀sí mọ́sálásí ní òjò yáwọn èèyàn wa ẹ mọ̀ ṣe mistake àti mọ́sálásí ń ṣe politics pé bóyá APC PDP àbí ADC no mosque ó ti ní direction pé èwo ni ó fẹ́ fọ́ àwa ṣùgbọ́n lónìí ta ní sensitize àwọn èèyàn ní mọ́sálásí níbi tọ́rọ̀ gbọ́ òye màámù gan kíní yẹn bá èèyàn ló jẹ́ pé ètò mọ́sálásí wọ́n nílẹ̀ Yorùbá wa yìí tilẹ̀ Haúsá tó bẹ́tà díẹ̀ a gbọ́dọ̀ ní ètò lórí ẹ̀ ẹ jẹ́ kó bẹ̀rù number two education project kí mo kẹ́ number two education ni ìbá fi ṣe number one mo màmá fi ṣe number two torí pé ntọ́lọ̀ ń gẹ́gẹ́ bẹ̀rẹ̀ islam education ikra bísí rọ̀bíkà lẹ́bí kọ̀làkọ̀ ṣùgbọ́n bí bá ti máa sọ̀rọ̀ education masalasi náà tó wà ń bẹ̀ lọ́jọ́ kọ́rọ̀ mọ́sálásí ọ̀ka mi láti tẹ̀sí number one sẹ́ẹ̀rí ọ̀rọ̀ education project jama àwọn tó bá jẹ́ olódo àwọn kọ́ ni wọ́n darí ayé olódo kọ́ ló ń darí ayé ẹ lọ́wọ́ àwọn tí ń darí ẹ̀ they are not ignorant ignoramuses àwọn tó nímọ̀ ok microphone tí mò ń lo sólódò ló ṣe jẹ́mọ́ ẹ̀dá mi lóòótọ́ sólódò ló ṣe microphone yìí fáànù tí ń fẹ́ sí mi láì sólódò ló ṣe àwọn àga tá a fi jókòó yìí sólódò ló ṣe technical ni o ekinika ni o ìtọ́jọmọ́rọ̀ education ara ń tá a fi lè bíúdì àwùjọ ni ọ̀nà tá a lè gbà fi bíúdì àwùjọ pọ̀ ẹ jẹ́ nǹkan sọ fún yín lákọ̀ọ́kọ́ àwa mùsùlùmí àìnílé ìwé tó tó kí mo láì ṣe ilé ìwé wa ètò nílùú tiwa yìí ọ̀pọ̀lọpọ̀ òbí ọmọ ọmọ lọ public school sí ma ìbọn náà mọ́mọ́ lọ ń sè tí n bá fẹ́ ṣe rìsáàchì bíi ní ìsìn tí wọ́n fẹ́ pín kwẹsánìà pé ìfẹ́ dáyìn láàbùn pé ẹ̀yin lọmọ yín lọ public school ẹ̀ ń bì ṣé mo parọ́ jẹ̀ ibo ni mo sọ wá lọ nursery primary dé secondary private lọ́pọ̀lọpọ̀lọ ibi tán ti ń lọ bóyá kí ló pẹ̀ public òun ni kí ni o tertiary institution jẹ́mọ́ ẹ̀jẹ̀ agbára wa sọ̀rọ̀ ọ̀rọ̀ ètò education bí ìgbà táwa mùsùlùmí ò ní project fún ìsọpá àmì rárá o ṣùgbọ́n kéèṣe kí ni kèètò ara ń tá a fẹ́ rí àwé kí nìyẹn lórí ọ̀rọ̀ education wàá rè ẹ jẹ́ kí n mú báyìí number one education táwa ń sọ At education Islam àti modern education òun làwa ń sọ yóò burú kírú wa yìí ká má lè ka kùránì Ramadan làwa yìí náà tí màmú ṣàfihàn parí kùránì sixty imam Muhammad bin Ismail al-Bukhari kùránì fourteen na máa ń kà ẹyọ kan lójúmọ́ dọ́rí dìde ẹyọ kan láàrin three nights mẹ́wàá lóru táàtì lójúmọ́ àwọn àfa àwọn àfa àti àdìsí bẹ lórí wọn fọ́ tán máa àdìsí fọ́ lórí gidi fíkìw ó ti kún gbogbo ọpọlọ wọn tó ti bẹ́ẹ̀ wọ́n tó ráyè ìbàdà sáwọn àmọ̀kùnrin àníkà lónìí sọmọ wa àmọ̀kùnrin àníkà yanjú ara ń tọ́lọ̀ ń fi ń sàánú àwa kọ̀ọ̀kan tá a ní private school mùsùlùmí nù ọmọ òsè wá sùkúù mi tí ò ní máa ṣe kùránì ọ̀ràn yẹn kùránì lọ́dọ̀ tiwa kódà yọ ọwọ́ nù report card ẹ̀ pé ntọ́gbà nù kúrà nílé àwọn iléèwé wa yìí ẹ máa wò dáadáa o ètò gbọ́dọ̀ wà ṣé iléèwé wa nìkan kọ́ Nigerians làwa náà iléèwé ìjọba ó yẹ kọ́rọ̀ ọ ti kọjá Islamic studies Islamic studies ọkọ kárí à ń fa olúbí ń olúbí tí àwọn tíṣà mùsùlùmí tí wọ́n wọ́n sọ assembly di church arena àwọn ọmọ tó brilliant ọ̀yẹ́ kan jẹ́ senior boy senior girl wọ́n yọ wọ́n setting láwọn ọmọ tiwa à ń fà lọ́lọ́ yọ state ṣé bó ṣe yẹ kó nínú sukú ìjọba wọ́n gbọ́dọ̀ máa ṣe Kùránì bẹ̀ a ní sukú ìjọba ṣé Christian nìkan níjọba ní babaláwo mo nígbà kan tí wàhálà ń gbà àtàrí pé wà gọ́vnà tọrọ jáàbù ṣẹlẹ̀ táwọn kan náà ní pé àwọn babaláwo fẹ́ mo ní kò sí wàhálà wàhálà ẹ̀ jẹ́ kí babaláwo káwọ́ sọ̀sán paná mo fọlọ́ múra wọn lè ṣe lọ́dún kan tí èṣù wọn torí pé àwa ara ẹ̀sìn wa ni àwọn imitation ni ọ̀rọ̀ wọ́n tẹ́lẹ̀ wọ́n rò pé islamic story táwọn bàbá wa àwọn alájí láti ìwà david ẹ̀gàgà bá jà fún òun gan tó ti ń parẹ́ public school kí ló fà ẹ̀yin ọ̀fẹ́ kọ́ ọmọ yín ló ṣe islamic studies bẹ́ẹ̀ni ṣe Arabic and islamic studies tí inú mi ń dùn wallahi inú mi ń dùn ju medical doctor lọ bó ṣe ń wò mí i'm fulfilled ìtòwù mi ń ṣe ẹni mo lọ ṣe inú mi dẹ̀ ń dùn pọ̀ lọ́n fàlùbáríkà sí fún mi gbogbo yín lónìí nìsí táàbà láwọn ọmọ tó ṣe Arabic Islamic studies Islam community building wo là ń sọ tí gbogbo àwọn ọmọ yóò lòdò tí mo ṣe gangan á láwọn experts bẹ́ẹ̀ gbogbo ọmọ òtún wá nílò Arabic and Islamic studies ọmọ ọjọ medical doctor yóò jẹ hafidul Quran Dr. Abdulhadi tí àmì ọ̀rẹ́ mi bá dẹnu medical doctor ni consultant àáfàá Kùránì tí máa ń ka Kùránì ọmọ Saudi lẹ́ẹ̀pẹ́ tó bá ń sọ lárúbáwá ẹsẹ̀ bí wọ́n bí samẹ́ríkà ni and is a medical doctor irú tá à ń sọ nìyẹn náà ọmọ tó jẹ́ pharmacist yóò àkúrà ní orí yóò lè sọ lárúbáwá yóò lè tẹ̀ mọ́ mú bí ọba wà ọmọ wa tó ṣe lọ yóò mọ òfin yóò àkúrà ní orí yóò tó lè ṣe wáàsì ọmọ wa tó ṣe mascom gbogbo kọ́sọ̀rọ̀ ni ṣe yóò tún jẹ́ kó tó wà deeply rooted in Islamic knowledge jama education project mọ̀ ń bá lọ wò kí mo bá lọ education project lábala community building nínú ẹ̀ àwọn ọmọ kan bẹ di disadvantage bàbá àwọn olùsí ni orphans ni wọ́n ọmọ òrukàn ni wọ́n nínú education project wa scholarships ó gbọ́dọ̀ wà ní ntẹ́mi mọ̀ àwa tá a jẹ́ proprietors mi mọ̀ ọ̀ṣun state ń bí obẹ̀ mọ̀ ọ̀kẹ́ yóò mọ̀ sílẹ̀ lọ́ṣun lámìsì ọ̀yọ́ state ọwọ́n nínú skul amẹ́sì kan tí ò sí orphans tó ń kẹ́kọ̀ọ́ lọ́fẹ̀ẹ́ ara tá a sọ fáwọn pàpà ìtọ́nu ẹ ń bá fẹ́ kálùbárí ká ọ wá lórí sùkúù rẹ̀ mo mọ̀ pọ̀ wà ní fáńpẹ́ yìí torí mo mọ ọmọ kan tó ń bẹnẹfìtì ẹ̀ lọ́wọ́ mo mọ̀ bẹ́yìn náà láwọn wíńdò kan tẹ́ pé àwọn ọmọ wà sí àwọn kọ́ọ̀sì kan tí wọ́n ní sanwó tọ́jẹ́ bí scholarship bí àwọn kẹsàn owó kéékèèké kan ẹ ń bá fẹ́ kálùbárí ká ọ wà níbi tó ń ṣe ẹ wo àwọn tọ́jẹ́ less privileged ẹ ká máa benefit anabi wa muhammad sasala ó ní iná máa tún sọ̀rọ̀ náà wà tún sàkú náà bí tó afa àyíkọ́ if you want to be helped to be aided by allah for whatever you are doing ẹ wo àwọn tó afa àwọn less privileged ẹ jẹ́ wọn ọmọ ẹ ń bẹ̀ ada education project wa nu àwọn ọmọ kan bẹ wọn gbárí olùsìn bàbá wọn ó dẹ̀ ti bí wọn lẹ̀ ọmọ seventeen ló bí ìyàwó mẹ́rin olùsìdẹ̀ ni sẹ́rí ọ̀rọ̀ ó kóbìnrin jọ ọmọ bẹ̀rẹ̀ ẹ fi yún lẹ̀ tẹ́gbẹ̀yìn ò lẹ̀ rán àwọn ọmọ yẹn ní ọgbà fóònù lọ́wọ́ ọmọ yín torí báwọn ọmọ yẹn kì í ṣe pé wọ́n dọ̀fẹ́ lọ Saudi Nàìjíríà náà wọ́n wà bàbá wọn ti ṣe mistake ó ti fẹ́ yàwó rẹ̀rẹ̀rẹ̀ ó bímọ rẹ̀rẹ̀rẹ̀ olòṣì dẹ̀ tó ni àmírù olòṣì gan tó ni sẹ́kítírì àwọn olòṣì ni ẹja ó ti ṣe mistake ṣùgbọ́n àwọn ọmọ tó bí wọn are they not Muslims ẹ jẹ́ ká lè kó fún un pàápàá àwọn tó bá fẹ́ kẹ́kọ̀ọ́ nínú àwọn ọmọ yẹn ká ní wíńdò kan fún bíi scholarships a máa ṣèdánwò fáwọn ọmọ a máa wo ọmọ wo lọ́rẹ́dì irú àwọn tó bá less privilege yìí náà tí wọ́n bá kẹ́kọ̀ọ́ and build kíni jama community ìyẹn nìkan tó kọ́ ọ̀rọ̀ syllabus àbí curriculum sẹ́ẹ̀rí gbogbo curriculum tíjọba design àwọn design rẹ̀ based on ipa àwọn tó wà ní bóyá nlat àbí NUC tí wọ́n rò pé lọ́yẹ kọ́ wà bẹ́ẹ̀ àwọn nǹkan míì ń bẹ táwa tún lè dọ́gbọ́n àjọ sí pé lọ́dọ̀ tí wá ń bí o àtẹlé ìbọn a lè pe kọ́ọ̀sì kan ní islamic consciousness jẹ́mọ̀ tí mo pè islamic what consciousness ah, èwo tó ní jẹ́ àti ìbọn ni gbogbo tó ti wá sùkú yìí yóò ṣe islamic consciousness ibẹ̀ lẹ́ẹ̀tì máa ti àwọn nǹkan bọ̀ wọn láà títọ́ náà ó ti yé wọn ẹjọ́ ṣé wọ́n pààyàn torí eléyìí ètò education project yìí káwọn ọmọ wa gúùdù lẹ́kọ̀ọ́ islam káwọn ọmọ ẹwọ́ gùd lẹ́kọ̀ọ́ lé ayé kọjá pé wọn ò ní lè fọwọ́rọ́ wa sẹ́yìn ara àwọn ọ̀nà tá a gbàrí awakening Islamic consciousness through what through what through community building yẹn number three mo pè ní empowerment and poverty alleviation project kí mo kẹ́ number three jama empowerment and poverty alleviation what project jama ẹ jẹ́ abara wa sòdodo ọ̀rọ̀ a nídìí àwọn èèyàn kan tó jẹ́ pé a rò wọn lágbára àwọn ọ̀kàwé lọ títí mọ̀ ń bọ̀ sórí àwọn tó kàwé àwọn tí ọ̀kàwé nù wa wà láìwé èdè ẹ̀sọ̀lẹ̀ mùsùlùmí ni wọ́n ẹ jẹ́ fún yín lápẹ̀rẹ̀ méjì ìyà tó jẹ́ pé gbogbo ọjọ́ jímọ̀ òun ni máa ń gba mọ́sálásí jímọ̀ ẹ̀ èdè ẹ̀fún lówó ó sì gbà fọ́dún mọ́kànlá ọwọ́ ẹ̀yà sì wọ yunifásitì ó sì lùsì admission ẹ̀yin mùsùlùmí sì bẹ́ẹ̀ ládùúgbò yẹn irú ẹ̀sẹ̀lẹ̀ náà ìyá tí gbá mọ́sálásí fi ṣẹ̀bí lílà for more than a decade she could not be empowered ọmọ tí ẹ ń yọ ọmọ tí ẹ ń ya ọ ya ọ yẹ du arinlẹ ọmọ tí yín sì lò òkè ẹ sì rò pé lóore ọmọ ọdún tó bá rà wọn ọmọ yín community wo la build irú àwọn èèyàn bẹ́ẹ̀ bọ́kẹ́ ló as a case study àwọn èèyàn kan bẹ tó pé wúlò Islam ṣùgbọ́n ló sì ní wọ́n ẹ wo bẹ́ẹ̀ ṣe ní irú wọn lágbára ńgbà bá débi ọ̀rọ̀ zaka wákìfù nǹkan láìpẹ́ yìí àwọn èèyàn máa ń pọ̀ lọ ara ọmọ ni ẹmọ tí mo wá ṣàkíyèsí irú àwọn ìyá yẹn tẹ́ ẹ bá rú wọn lágbára wọ́n máa ń wa tá a kàwé gan lọ mọ̀mọ́rú ẹ̀ ládùúgbò yóò gbé nǹkan wá táyé sí inú mọ́sálásí ni kò sì ní pọ̀ nínú wàbá tán fi ró lágbára àwọn ìjọba náà wọ́n ṣètò ẹ yóò tún gbé wọ́tàmẹ́lọ̀ wá yóò tún gbé nǹkan tútù wá fẹ́ẹ́ fi sí wa màmá eléyìí ti pọ̀ jù ọlọ́wọ́ dìbò mi ọlọ́wọ́ ni ó dìbò mi màmá kẹsẹ bá ń discourage jẹun èèyàn pìtì ẹ pé èló ni kápítà rẹ kápítà tí ọwọ́ two hundred thousand. a ní the empowerment ẹlòmíì náà wà mí ọ kàwé ṣùgbọ́n wọn fẹ́ lọ lánà academic line ẹ bẹ́ẹ̀ sì lè ro lágbára ó dẹ̀ wúlò kódà ẹgbẹ́ yìí rò pé kó wúlò tẹ́ ẹ bá ro lágbára tán yóò ṣe kí ni ó máa wúlò ó ká létò water poverty alleviation kó sí ọmọ dínkù láwùjọ sẹ́ẹ̀rí lódodo ìjọba ló lè ṣe kínní tí ó wá effective ta ló lè ṣe effective ìjọba torí ìjọba ní billions lọ́wọ́ ìgbà tí ṣẹlẹ̀ kan ṣẹlẹ̀ lọ́yọ̀ state tí mo ti wá lọ́nà bódìjà tó sí ui níjọ́ tí ṣẹlẹ̀ yẹn ṣẹlẹ̀ wà láìmọ̀ wà bódìjà ń jọ́nà èmi fúnra mi gan àyà mi já tó di píìrì afa continuously kí la gbàdà gbọ́ lẹ́yìn rẹ̀ ìjọba fáwọn tó ṣẹlẹ̀ sí ní four point five billion later là ń gbọ́ pé wọ́n release fifty billion ìgbà fifty billion thirty billion ni mo gbà níbo thirty billion wà mo kó sí báńkì bó o wá ní sọ́dọ̀ fámílì àwọn tí wọ́n forí gbá ọ̀la látò máa gbọ́ sórí òkú lọ thirty billion tọ́lọ̀ wọ àwùjọ ìsìláàmù gan yóò lo òkè àbí òní lo òkè àbí bóyá torí pé mìíràn wọ́n ní pátì yẹn àkọ́rí thirty àwà rogo mẹ́sàn-án ṣé mo mọ ẹ̀rọ ní òsè mathematics ṣé thirty billion náà nù ọwọ́ pé àwọn tíjà ń bá ṣe ẹgbà fifty billion bóyá àwọn kan rége twenty ọlọ́wọ́ máa yanjú ẹjọ́ gbèdé ṣùgbọ́n ìta àrí tọ́ràn ni pé àrí rìsíìtì pé thirty billion rè ọwọ́ àti báńkì ṣùgbọ́n àmọ́ ń tọ́sẹ̀lẹ̀ mọ́ lẹ́yìn thirty billion mo wá rò kí thirty billion wọ́n wọ Ọ̀yọ́ state fún kọ́ọ̀dù development yọ yàtọ̀ àbí òní yàtọ̀ wàhálà yọ yàtọ̀ ìwọ̀nba foundation tèmi ń darí mo máa ń lo millions fún àwọn ọmọ ìyá kan tó jálá ọlọ́mọba ní ṣe dáadáa fún last year UI ló ti parí ó kàn sẹ́ndì owó kan sí wa ká empower àwọn èèyàn àwa ṣe interview fáwọn èèyàn kí ni wọ́n tó máa ṣe eléyìí lóhun ọmọ ṣe ń ta ẹyin níbo lẹ ti máa ń gbà á dẹ̀ ṣe wádìí à fún wọn ní káàṣì o àwa abákálukú débi tí wọ́n ti lọ ṣe nǹkan yẹn ìkan ti sẹ́ndì sí mi náà stars ìjẹ̀mú àwọn ti rọrùn ní fourteen forty seven fourteen forty six nìyẹn ṣẹlẹ̀ o láàrin ọdún kan ó ní jẹ̀mú àwọn ti rọrùn tó bá jẹ́ tẹ́lẹ̀ yóò ti máa béèrè ráìsì ẹ̀wà kò tí ì béèrè ráìsì ẹ̀wà lọ́dún. jama a ní di poverty alleviation project àwa lè rò pé bó o la ṣe fẹ́ ṣe àìsèjọba lóòótọ́ àwa náà sì rí ọ̀sìn tó nǹkan ni. ẹ jẹ́ n wọ̀nà mẹ́ta sí mẹ́rin péré ọ̀nà alákọ̀ọ́kọ́ tọ́lọ̀ ń gbé kalẹ̀ ọ̀nà sọ̀dàkọ́t ọ̀nà kí la jẹ́ mọ́ ọ̀rẹ́ àtinúwá ìyẹn mò ń sọ pé ọ̀rọ̀ ọ̀rọ̀ project wa kò lójútùú mọ́sálásí kan bẹ́nu ìlú wa tí mo ti wá tán mọ́sálásí jẹ́ ọlọ́run ní kọ́mọ kan tóun yóò débẹ̀ mọ́sálásí bá yàtọ̀ àsáwọn àfáà náà kówó mọ́sálásí jẹ́ làṣẹ́ ẹni tí ń gba sálárì ò nídìí kó kówó jẹ owó mọ́sálásí kò ní dọ́wọ́ ẹnìkan ibo ni ọmọ ẹ lọ account wọ́n kẹ̀ rẹ́gísítà mọ́sálásí pẹ̀lú corporate affairs commission wọ́n bá open account wọ́n bá lọ sí ìnáwó wọ́n máa ń gbowó mọ́sálásí àlègbà seven five àmà ní ma bí ọ̀sọ̀ lẹ̀ sí ìnáwó tó bá fẹ́ ju thirty nine five owó kò rà ìnáwó tó bá fẹ́ ju one twenty thousand owó kò rà nígbà táwọn ọmọ ìyá wa tán jọ̀dọ̀ ìtí wọn lajú débẹ̀ wọ́n kọ́ open account owó tán bá ti àgbowó wọ́n lọ kó fáwọn pos ọyọ ẹ̀bá ni jù wọ́n gbà láti mọ́sálásí bá dẹ̀ ti ń yàtọ̀ wọ́n bá ẹ̀mpàwọ́ àwọn èèyàn wọ́n fáwọn èèyàn ní ìkànnú àwẹ̀ àáfà ẹni tí èèwà mọ́sálásí ọba wa mọ́sálásí a nídìí kọjá pé ètò sọdà court àwọn ìtọrẹ àánú àwa mọ́sálásí ni o àwa nìyídì ni o ẹnìkan ṣe súná ọmọ ni o ẹnìkan ṣe nìkáì ni o àwọn ọ̀nà pọ̀ tá a ti máa ń ṣètọrẹ àánú báyẹn ẹjẹ́ a máa ṣe fún Islam azakat jẹ́wọ́n kí la pè just two point five ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí tọ́jú lówó èyí ọ̀sàkà sẹ́ni téèyàn bá ṣe sọ́dá kọ́ ten trillion tí ọba yọ òróòró two point five ó ní wàhálà wájú ọlọ́run and zakat should be well coordinated torí pé wà ókú ti rọ́tìlà ánfúsù ṣọ bọ́ọ̀lù ń ṣe dá ẹ̀mí ẹ̀mí a máa fẹ́ sáwọn bẹ́ẹ̀ mi ṣe wá máa ń sáwọn ó tún lójú kòkòrò tètò bá ti wà lórí ọ̀rọ̀ zaka ẹ̀yin ni mò ń sọ fún yìí a máa lò ó ọlọ́run náà ti sọ yìí náà máa sọ́dà ọtú lèlè fòkọ́rọ́ wàlìmọ̀sáàkì ọlọ́run wá ń kà lọ àwọn olòṣì àwọn àáfàá ń fà láàrin ara wọn ṣé mìsíkìnù lójú fàkírù lọ ni mọ́sálà jọ́ mi nù ṣùgbọ́n olóṣàlà àwọn méjèèjì ajẹ́pọ̀ àwọn olòṣì gangan lọ́lọ́ tó ní wọ́n gbé kí ni kalẹ̀ o sàká ẹ̀ńtọ́ jẹ gbèsè olòṣì ní máa jẹ gbèsè la tó lówó bá jẹ gbèsè ọkàn rẹ balẹ̀ pé òun ọ̀jẹ̀ gbèsè iṣẹ́ tóun fowó fún lọ́jẹ̀ gbèsè yóò rí san ṣùgbọ́n olóṣì tó bá jẹ gbèsè tẹ́ ẹ̀ bá sọ́ra depression ni ọ̀pá kú a gbọ́dọ̀ lo sàká ìmí ìtọ́ni wákùfù àlọ́wákọ̀fù endowment ara ti Saudi Arabia jẹ nìyẹn àwa tọ́lọ̀ ń bá ṣe lólówó ń bí iná ká láwọn project tí yóò máa mówó wá tọ́jẹ́ pówó tó bá mú wá yẹn wọ́n á máa lò fún Islam àtàwọn mùsùlùmí yóò máa jáwùjọ da àwọn tẹ́ ẹ̀ bá wà àwọn ìlú àwọn olùkọ́ ẹ̀ tẹ́ ẹ̀ bá sanwó skul ẹ̀ tẹ́ ẹ̀ sanwó wáyẹ̀kẹ̀ àwọn ọmọ tẹ́ ẹ̀ sanwó bẹ́ẹ̀kẹ̀ wọn àwọn ọmọ tẹ́ ẹ̀ gbé ẹ̀ ìwé ẹ̀ tẹ́ ẹ̀ ra ọ̀kadà fún ẹ̀ tẹ́ ẹ̀ ra kílò ọkọ̀ ẹ̀fọ́ tírísáìkù fún tí a bá ní wákùfù tó yanjú tó wà lọ́ndà àwọn tó bẹ̀rù ọlọ́run afá kọ̀mítì bíi ni wọ́n máa lò òkè àwọn èèyàn wà máa di mùsùlùmí tó jẹ́ pé kí ni o Islam yé ẹlẹ́kẹ̀ẹ́ nítorí àsìkò health project kí ni mo kọ́ ẹlẹ́kẹ̀ẹ́ jẹ́mọ́ sẹ́ẹ̀rí health project yìí ní tó kó sínú pọ̀ náà ẹ̀yin ìyá wa lẹ́jọ́ kò yìí bọ́ọ̀lù ọ̀hún ṣe dá yín gbogbo ohun tí ń bẹ lára yín ló wà fragile bọ́lọ̀ ń ṣe dá yín èèyàn ọgbọ́dọ̀ ma máa rí òhò yín àáfà àtọ̀bẹ̀rù ọlọ́run jù bá ń rí òhò ọbẹ̀ yóò di ṣàìtọ́nù akras ẹ̀rí tí ó dé sùn bọ́lọ̀ ń ṣe dóbi ìwọ́n pé obìnrin máa wá bọ́ lọ́fíìsì yóò kù wá ọ́ fọ́ọ̀lù lẹ́tọ́rà àwọn ẹran tí wọ́n lẹ́kọ̀ọ́ àwọn kóòdù kéne lecturers to tó au náà ẹ̀mẹrin kíní kan ra kíní kan ra ọ̀pọ̀pọ̀ ọmọ awọn ń rìkọ́ọ̀dù òun jẹmọ́ àwọn àáfàá náà ní kéṣìṣì tiwọn àáfàá tẹ́ pé máa dóbe lóhùn òun àtọ́be ní ó kù nù yàrá bọ́ọ̀lù ọ̀hún ṣe dóbe ó ní í máa ní ẹ̀wà fọ́ọ̀lù wà ń pẹ̀lú ẹ wá wà àwọn ìyàwó wa àwọn ìyá wa tó bá fẹ́ bímọ ẹ fi bí máa lẹ̀ ara wọn ò yá lásán ibi tí ò nídìí kán tẹ̀ lára wọn wọn máa tẹ̀ ẹ wo kéṣìṣì àwọn dókítọ̀ àìmọye tèmi wọn ń gbọ́ ní àdídìgbò FM nìbàdàn kéṣì àwọn dókítọ̀ tó jẹ́ pé wọ́n fẹ́ rape patient àìmọye kéṣìṣì patient mi ọlọ́run fún lẹ́wọ̀ àpọ̀ àfa ara rẹ̀ ò sì yá ètò sì ń ṣe abẹ́ aṣọ lọ́wà wọ́n nídìí kán bó lẹ́wọ̀n òhùn ètò wo la ní fàlàáfíà mélòó nú àwọn ọmọ wa obìnrin náà ń ṣe medicine náà ń ṣe nursing náà ń ṣe pharmacy sáà ní ìná should I tell you the reality àní jẹ́mọ̀ sáà ní àní ìwọ̀nba àwọn díẹ̀ ta nígan iṣẹ́ fẹ́ pa wọn lórí wọ́n fẹ́ ṣe sọ́jírì sáà láwọn obìnrin tó jẹ́ sọ́jírì tá lè ṣe successfully nínú Islam kálá àbárò bíi tí ó tìrìtì obìnrin ṣẹ̀rí àfaramọ́ ọkùnrin lè tìrìtì obìnrin ṣùgbọ́n muslim doctor tó yẹ kó bẹ̀rù ọlọ́run tó wọn máa tẹ ara àyàwó bí kèfèrí ó ṣe tẹ̀ torí náà ẹ jẹ́ ká sòótọ́ ọ̀rọ̀ i need more hospitals èyí tíjọba wa kọ́ náà tẹ́nìkan bá fara ní àwọn umu àwọn sisters wa a níbi kádákẹ́ alẹ́kọ̀ọ́sọ hospital ìjọba ṣùgbọ́n reality òun ni pé ǹjẹ́ àwọn tó wà níbẹ̀ ṣé wọ́n bẹ̀rù ọlọ́run ṣéyàwó rẹ safe ṣéyàwó tèmi safe sọmọ mi obìnrin safe sọmọ rẹ obìnrin safe a nídìí ètò fún <clears throat> nínú ètò yẹn a nídìí ká sponsor àwọn ọmọ kan pọ̀ ká lọ ṣe medicine àwọn ọmọ kan bẹ wọ́n ní ọpọlọ ṣùgbọ́n wọn ò lówó lọ láìpẹ́ yìí ọmọ kan bẹ tó jẹ́ pé kò àwọn òbí rẹ̀ òfin wẹra lówó lọ àwọn ọmọ ìyá kan wá dìde sí lọ́wọ́ kó ládùn iṣan hundred level one over one million naira jama ẹjọ sẹńtì jẹ ẹmu ìbádọ́ra sólè kó wà mílíọ̀nù lẹ́fún mẹ́rìsì jama sólè kó lẹ̀ ọ̀wọ́ àti ìtàwọn ìwé bàmbà pathology ekenekalọ́jì àwọn ìwé bàmbà bàmbà bàmbà olùsí olóṣè mẹ́rìsì let us be factual àwa láwọn ọmọ tí wọ́n lọ́pọlọ tí wọ́n sì lè wúlò fún umma mo rántí ọmọ ìyá wa kàtà àjọ University of Ìlọrin náà NSSN ẹ̀dẹ̀ ìmúkọ́ kí wọ́n fọ́ṣọ ẹ̀ nìyẹn a nídìí àwọn ọmọ tán gbárí tán lè ṣe mẹ́rìsì kán pọ̀ wà ló lè dínkù fún wa ẹjẹ ń kó ń bẹ àwọn lásìkò bíi bẹ́ẹ̀ jó tán nínú àwọn nǹkan míì ẹjẹ randolph ẹjẹ randolph ṣẹ́jú márùn sí ọlọ́run sáyé lẹ́sàn rí nǹkan mẹ́ẹ̀ẹ́dógún mọ́kọ́ ìmọ̀ rọ́ọ̀ṣì òkú ni o nínú àwọn nǹkan míì tọ́jẹ́ pé fi build environment community tí ó já àwọn èèyàn kí islamic ọjọ́ kan máa lo òkè òun ni tí mo pè ní regular islamic lectures sẹ́ẹ̀rẹ́ yìí ó lè já àwọn individuals inú àwọn tọ́jẹ́ scholars inú organizer ó lè jẹ́ mọ́sálásí ó lè jẹ́ islamic organizations a nídìí wáàsí àtìgbàdégbà torí pé ẹ̀mí máa ń dògùn ara tó wúlò fáwọn àgbà tá a wà secondary school nìyẹn ẹ wo bẹ́ẹ̀ mẹ́sẹ̀ ṣe plan program everywhere every week wọ́n ní usra area council school kọ̀ọ̀kan wọ́n ní weekly lecture tertiary institutions nígbà tá a lè lọrin mozuri talk eh, eh, after magribi lecture sẹ́rí mo rọ́mọ ìyá wa kájọba University of Ìlọrin àáfà ẹ̀ ní sáà béèrè àárín ọdún kan tó kú ojúlé Ìlọrin àáfà àti dìdàkudà ah nígbà táwọn ìyá kan sọ̀rọ̀ ẹ̀ fún mi wàláì mo State ó challenges ah! just àárín ọdún kan tó kú ojúlé Ìlọrin àṣebáṣe máa ń kóra eh, wá jọ táwọn ẹgbọ́ wá sí táwọn ẹgbọ́ sọ brothers tomorrow is Monday let us fast. asáǹsẹ́ra wa lóore ọmọ ìyá láàrin mùsùlùmí àwọn ọmọ ẹ̀yẹ́ ìtànjọra wọn létí láàrin ọdún kan ó ti di ìdàkudà ìdàkudà gidi ìdẹ́tọ́ ti bá ń lọ ìdàkudà gbogbo àwọn nǹkan míì tí ò sí máa sọ ọ̀tà kódà ìrún gan mo mo máa lọ wá bá a ó ọmọ ìyá yìí tí ka pùránì inú mọ́ọ̀sì ti gbọ́ jama ibi tá a bá ti ń sọ àwọn ọ̀rọ̀ ọlọ́run yẹn yóò túmọ̀ sí pé àwọn tá à ń bá a sọ̀rọ̀ ẹnìkan wà béèrè pé bó lẹ́sẹ̀ fẹ́ fi build the community àwọn tẹ́ ẹ bá sọ̀rọ̀ àwọn ni wọ́n máa gbé millions kalẹ̀ mo ṣe lecture ní Ìbàdàn Central Mosque ọjà àbá ní Thursday parí oṣù kan ọmọ ìyá kẹ́dẹ̀ gbọ́ lecture yẹn oníṣàs medical doctor ní ọlọ́dẹ ọmọ lókè mẹ́jọ wálé láìláì láàrin ọ̀sẹ̀ yìí ó ti sẹ́ndì one twenty thousand sí mi owó àwọn orphans tó ń sanwó school fees wọn ó tún kú one twenty tí ó sanwó ọmọ ìyá yìí ń sponsor orphans mẹ́fà wá sí lọ́gbọ́ ṣé community sáà máa build ẹ̀ báwọn àwọn olówó ẹ̀mí wọn lè torí wọn ègbọ́ wá sí ìtàwọn máa gbọ́ ní billions nǹkan kan bó láṣẹ débẹ̀ bó lórí wá ṣe máa wà ń bẹ̀ tí wá sí bá ń lọ rẹ́gúlálẹ̀ gbogbo táwa ń sọ ìtawọ ẹsẹ̀ máa ṣe sọ́dá kan èmi fi ten thousand lẹ̀ ìwọ fi five thousand lẹ̀ àárín ọdún mẹ́wàá a ṣẹ̀ṣẹ̀ rí ten million olówó kan ó sì gbé five billion lẹ̀ gbogbo tẹ́yìn ṣe láàrin ọdún mẹ́wàá wá sí wákàtí kan ti ṣe lára tiẹ̀. number six òun ni Islamic Books Project ọ̀rọ̀ àwọn ìwé tán kọ nípa Islam a nídìí bò ní ó ṣe lọ́dọ̀ àwọn èèyàn Alhaji Rasheed Adesọkan nìbàdàn bàbá yẹn ti kú lónìí ọlọ́ba àfọ̀run kẹwọn ìgbà báwa wà ní secondary school àwọn náà ni sablak event center ní ọ̀nà ní ọ̀nà soka nìbàdàn bàbá yẹn kan mo fẹ́ rí wọn sójú rí o ṣùgbọ́n nígbà tẹ́mi ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ pé mo fẹ́ gbọ́ Islam yé nínú àwọn ìwé tá a máa ń kà lọ́fẹ̀ẹ́ nìbàdàn ìwé Alhaji Rasheed Adesọkan ọjà ta ló ń ṣe bẹ́ẹ̀ mọ́ lónìí àwọn ìwé Haramain tá a tó máa ń rí kà wọ́n gbẹ́sẹ̀ lé Haramain nígbà president Olúṣẹ́gun Ọbásanjọ́ wọ́n náà sponsor terrorism sọ ti yé yí báwọn terrorism ẹ parẹ́ ẹ wá fi ISLAM ẹ fi sí sọ ti yé yí báwọn ní ìsìn àìmọye bọ́ọ̀wò Haramain gbẹ́ kànga ìfọ́rùnú àwẹ̀ hospital àwọn nǹkan mi ìwé bá a ṣe ń kírun ọlọ́ọ̀lọ́mọye millions tá a ní Nàìjíríà yìí ìwé Muslim Christian dialogue téèyàn bá ka ìwé òun ọgbà sílámù ni àfi tọ́lọ́mù bá fẹ́ já ìdè lóko wọ́n ṣe níbi question and answer Muslim àti Christian ìfẹ́ ọjọ́ ń fa ọ̀rọ̀ nígbà tí mi gán ka ìwé òun lòkè ah, ah, àwọn èèyàn ní brain ta ló ń àwọn èèyàn mọ́ lónìí àwọn ọmọ ìyáwá náà bẹ́ẹ̀lẹ̀ Yorùbá <clears throat> ọmọ ìyáwá kan bẹ lọ́sùn bíi Abu Sahal ó máa ń kọ̀wé mo rí ìwé àfáà yẹn kan welcome all rivers something like that I have the soft copy irú ìwé kéèyàn pọ́ mọ̀ yá sọ̀rọ̀ pé mo pọ́blíṣì ten million ẹ máa fáwọn èèyàn lọ́fẹ̀ẹ́. sẹ́ẹ̀rí àwọn tó ṣe púrójẹ́ẹ̀tì yẹn níjó òní ọ̀pọ̀lọpọ̀ wọn ti kú ọlọ́run lọ́mọ iye ládá tí wọ́n máa gbà náà kéne o sàárè tẹ́mi ọ̀bá máa gbogbo èèyàn mọ́mọ́ alájẹ́ Rasheed Adésọkàn torí ìwé wọn làwọn tábà ti lọ sí anss àbá ibc wọ́n ha wọn lọ́fẹ̀ẹ́ wọ́n á fún àwọn wàá kà á á internalize ẹ̀ á wà á lù later àwa náà ń kọ̀wé ṣùgbọ́n lómi ilé kọ̀wé tí ò lówó lọ́tì publish ẹ̀yin tẹ́ lówó lẹ́ẹ̀bà sọ̀rọ̀ pé ìwé rẹ̀ ìwé ìdá púpọ̀ mo fún ọ ní twenty million fún mi ní life copyright ìgbà ẹ̀pẹ́ ni ọlọ́run lòun náà ẹ̀fún ìwù twenty million ti pọ̀ jù ẹ̀fún ní ten million five million pé mo wá nítorí ọlọ́run àwọn ọmọ publish ẹ̀ lọ́lọ́fẹ̀ẹ́ gbogbo mùsùlùmí ká máa kà á a nídìí ẹ̀ àwọn èèyàn ọ̀dẹ ni ọlọ́run wọ́n máa kówó wọn lẹ̀ ẹ̀rí pàwùjọ ọmọ ló ké sí another issue òun ni well water project ọ̀bọ̀ọ̀hó sẹ́ẹ̀rí nínú táwọn afilẹ̀ develop àwùjọ yìí omi wà níbẹ̀ jẹ́wọ́ kí mo pè é ẹ wá wo tó ń ṣẹlẹ̀ ládùúgbò mi chọ́ọ̀chì kan bẹ́ẹ̀ tòsí ibi tí mò ń gbé gbogbo ọjọ́ Sunday ẹ̀ pàmì lọ́fẹ̀ẹ́ jẹ́wọ́ kí mo wí torí pé bọ́ ò ní bóò ní ó ṣe dáa tó ká ní project táwọn kan ọmọ sponsor bọ́ọ̀wò kànga sẹ́rí bọ́ọ̀wò nídìí làákàyè o kèé ṣe gbogbo èèyàn lẹ́ẹ̀fún bọ́ọ̀wò organization lèèyàn lè fún bọ́ọ̀wò bóyá bíi mosque bóyá bíi school torí tẹ́ ẹ bá fún one house wọn à nílé maintain rẹ̀ bọ́ọ̀wò tèmi ń lò nínú school mi sponsored by one foundation láti Kuwait mo ti pààrọ̀ manṣẹ́ rẹ̀ bí ẹ̀ẹ̀mejì manṣẹ́ yẹn lè dání kankan bọ̀ torí jẹnrétọ̀ làwọn ẹgbẹ́ nàìjíríà yìí náà monday twenty four seven ironically mo rò bó ti yé yín so jẹnrétọ̀ la fi ń pàwọ́ rẹ̀ jù tẹ́ ẹ bá fún individual tí manṣẹ́ yẹn bá bọ̀ tí ọ̀bà rówó rà mí the borrower is what useless àṣà tún lè fomi tó àwùjọ ṣe is part of community building èyí ò ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìyẹn jẹ́ muslim mọ́sálásí ló ní bọ́ òyí o mọ́sálásí kan ìbáwọ̀ ṣùgbọ́n cover your head and chest before coming to fetch water here àwọn catholic ìtàn máa ń lo small cake sínú kùránì wọn ti rí ni ara àlànà jésù ní kóbìnrin ó borí kó bò báyà àwọn kírísítẹ́nì kẹ́ ẹ lónìí mọ́sálásí mélòó ló ń fún èèyàn lómi chọ́ọ̀chì dẹ̀ ń fáwọn èèyàn lómi ládùúgbò mi jama ẹ̀dá mi lò mọ́sálásí ò ní fún yàn lómi sáwọn èèyàn nídìí omi ni àwọn mọ́sálásí wa àtàwọn individual houses ká ní project lórí kànga bọ́ọ̀hò kọ́pọ̀ a máa fáwọn èèyàn lómi wọ́n rí wa pé ah àwọn mùsùlùmí irú èèyàn wo ni wọ́n o èèyàn dáadáa ó mà ṣe o ọ̀dà feeding the poor project ká fún marandolf ká fún àwọn olùsí lóúnjẹ jẹ́mọ̀ kí mo pè ká fún àwọn olòṣì lóúnjẹ project agbọ́dọ̀ kì í ṣe ní ọmọdé nìkan ebi ń pa àwọn èèyàn lẹ́yìn àwẹ̀ o ebi ń pa àwọn èèyàn lẹ́yìn àwẹ̀ kì í ṣe oṣù kan láwọn fáwọn èèyàn lóúnjẹ nínú àdìsí anábì wa sallallahu alaihi wasallam ó ní afdọ́lù sọ́dàkọ̀ anábì ní nǹkan mẹ́ta ní sọ́dàkọ̀ tó lóore jùlọ dọ́ ọlọ́run jẹ́mọ̀ sí aṣọ mẹ́tẹ̀ẹ̀ta alákọ̀ọ́kọ́ antudikila aláàkíkà sùúrùn hadithun hasan baba albanila ní sọdá ni alákọ̀ọ́kọ́ ni kọ́ ọmọ ẹ̀yà rẹ kó o ti ìdùnnú bọnú ẹ̀mí ẹ̀ that one is the gbogbo tó wá ti lè fa kéèyàn ọmọ ìdùnnú ọba rẹ̀ ti lé ọba rẹ̀ ti ṣọ́ọ̀bù ọ̀rá sọ fún ọ̀rá bàtà fún ọba sanwó kọ́mọ ìyá rẹ kó o fi ìdùnnú sí lẹ́nu alákọ̀ọ́kọ́ nìyẹn ẹlẹ́kejì àwọn tẹ́kùdíyà ánìwùdá iná tàbí kọ́ ọba san gbèsè ó di mélòó jẹ́ wọn ah, àsìkò lè gbà mí kí débi ọ̀rọ̀ kábàwọn èèyàn san gbèsè bẹ́ẹ̀ mo ti sáré sọ́ńbì náà nù ara àwọn tá a fi develop community àwọn èèyàn jẹ gbèsè láti ní depression láti ń kú sára díẹ̀ díẹ̀ kéde ẹsẹ pé wọn ṣe kọjá agbára wọn bóyá wọn sọ pressure fọyàwó ẹ bóyá ọmọ rẹ ní ẹ ti ṣù bóyá wàhálà kan ṣẹlẹ̀ òjò pé páànù lè rẹ lọ àìmọye àdánwò tí sáwọn èèyàn ọlọ́nkọ́ máa sọ èmi àtẹ̀yìn náà anabi ní kọ́ ọgbọ́n ọmọ ìyá rẹ san gbèsè àbẹ́ èèyàn tiẹ̀ wá jẹ ọ́ ní gbèsè ọ́n mọ́lá mo rí pé ara mi mo yọ̀ǹda two fifty thousand ẹ̀ mọ́ sàmáláyé ah! àtọ̀nù ah! ọmọ ìyá kan bó ṣe bú ẹkún nù àwọn ẹ̀ ṣe o ẹ̀ ṣe o kọ̀ọ̀mọ́ tí ó ṣe bó bú ẹkún ni bùkáwìlì fárọ̀ kí ni ẹkún dùnú ni kí wá lẹ́lẹ́kàtà áùtùtì ìmọ̀ wú húbúsán áùtùtì ìmọ̀ wú húbúsán tàbí kó fún olóúnjẹ húbúsù búrẹ́dì lè jẹ́ bẹ́ẹ̀ wọ́n fi búrẹ́dì rẹpísẹ́ǹtì oúnjẹ bíi búrẹ́dì wínà ọmọdé tó bẹ́ẹ̀ búrẹ́dì lànà bíi sọ oúnjẹ kó fún yẹn lóúnjẹ kì í sọ̀rọ̀ nù Ramadan nìkan ara ń tọ́ yẹ ká lò táwùjọ fi dàdí jẹ̀mọ́ ah inú mi ló fi mọ́ sọ̀rọ̀ ká ní project fún ọ̀rọ̀ rédíò tẹlifíṣàn social media project jọmọ àwọn bloggers wọ́n ń rí billions lórí social media we are not bloggers we are preachers sẹ́ẹ̀rí anídìí kálẹ́tò lórí rédíò lórí tẹlifíṣàn lórí àwọn Facebook pages YouTube TikTok Instagram Telegram among others ó jẹ́ pé táwọn èèyàn ọba yìí stroll lọlẹ̀ tí wọ́n bá ikan nǹkan márùn wọ́n ti ka ìsìláàmù méjì wọ́n ti ka ìsìláàmù mélòó kìí ṣe tí social media dà lónìí táwọn èèyàn ń búra wọn èsì ọ̀rọ̀ fún àáfàá nokia kíkọ́ ìsọkúsọ sẹ́nu àáfàá àyítẹ́ẹ̀lì ká ṣe rọ́dù ara ìsìláàmù lọ́wọ́ jẹ́mọ̀sẹ̀ gbọ́ mi yé bìlẹ̀ hikimati wàlùmọ̀ àwọn èèyàn ń búra wọn ìyàwó mi ń wò kan lẹ́gbẹ̀ẹ́ mi jọ tó yà ògùn ẹ ẹranko làwọn ti ń sọ̀rọ̀ a ṣe á lè mọ̀ wẹ ẹranko tẹ́nìkọ̀ kan nílà àwọn èèyàn máa fẹ́ sọ̀rọ̀ ẹ̀ wọ́n sì máa ṣépè fúnra wọn wọ́n Awọn búra wọn wọ́n máa sọ̀rọ̀ òdì àwọn sọ àwọn ó tún máa lò they are not peaceful àwa tá a nírò rí gidi where is our presence where is our what our presence ó lè jẹ́ báwọn àfọ àkànlẹ̀ máa fún ọmọ ìyá kan bẹ nígbàdàn ọlọ́run máa bá ní gbé wọn ga o olówó ni èèyàn ńlá ni ṣùgbọ́n kì í fẹ́ kẹ́nìkan kan mọ̀ kó lòun ṣe nínú Ramadan láti dé wà táwọn òfin parí ọlọ́run kò lè délé èèyàn bíi five hundred tí wọ́n máa jẹun nílé wọn lójoojúmọ́ àná wọ́n fẹ́ mi lódìdí màálù àwọn àfa àwọn fa àfa wọ́n fẹ́ tí èsà àfa wọ́n ní rédíò program tí ò ní ní stations mẹ́rin transfunction wá sí àwọn àfa àwọn play bẹ́ẹ̀ wọ́n kẹ̀pẹ́ rẹ̀ ta ló so gbọ̀wọ̀ ẹ̀ ní mà wọ́n function business wọ́n function lẹ́ńtìrè àwọn ṣe ń torí tọ́lọ́ wọ́n ara kó àwa kọ́mítì kan jọ àwa là mọ́nítọ̀ ẹ̀ ẹ̀ gbọ́dọ̀ dáàkọ̀ hmm. ẹ̀rú ọlọ́run individual ló ń ṣe yìí kí ni umma náà fẹ́ ní tó ń wá òfin máa dáyé àwọn èèyàn parọ́ mọ́ islam islam a terrorism islam ẹ̀sìn máa pààyàn a nídìí clarifications a nídìí àwọn àfáà tẹ́ pé wọ́n farabalẹ̀ part one àlàyé lórí sáà lè pààyàn àbá lè pààyàn àlàyé lórí bá a ṣe ń gbàwẹ̀ tí nǹkan máa yé tọ́jọ́ pé tẹ́ǹtì èsè mùsùlùmí náà wọ́n hàn this is a kind of academic word research kèése ìwé àgbẹ̀pẹ̀ a the àwọn nǹkan yìí má ṣe ẹgbẹ́ ìfilẹ̀ bá níparí yányán sẹ́gbẹ́wó tí mo sọ àtẹ̀mí tí ilé sọ yìí kò sí àchífò àfikà láwọn irinṣẹ́ tí mo fẹ́ sọ yìí nọ́mbà one al-ikhlas àníyàn wa gbọ́dọ̀ dá káníyàn wa ò bá dá a máa bára wa jà during the week hmm. nọ́mbà two al-ittihad a need unity ìṣọ̀kan ibi tí ẹ bá ní ọmọdé báwọn èèyàn unity méjì ni ìkan ò sí àchífò ìkan sí àchífò sẹ́rí unity of opinions wàláì àlè rí ṣe tí Jésù ó fi dé tọ́lá àwọn sálàfù oríṣẹ́ àwọn ẹni létà lọ sáájú wa ẹjẹ mọ́ sálà wà ní ìsìn ànàbí ń gbàtọ́ lọ sí ìsọ̀rọ̀ wà lẹ́rọ sọ̀rọ̀ lọ àbí òrò lọ àwọn sàbẹ̀ ń fà láàrin ara wọn. sáà lè fowó yọ sàkáàtù lè fìtì àbá lè fi yọ àbò oúnjẹ nìkan ni oúnjẹ lèmi fi máa yọ ṣùgbọ́n mo ka àwọn ẹni rẹnu àwọn sálàb tí wọ́n là lè fowó yọ àbí tó bá ṣe déédéé òdiwọ̀n oúnjẹ yẹn ìṣe àwọn sọmọ ìyá mi di ọ̀tá nítorí ẹ̀ masala ìjìtìhàdíyà ni masala tó fìkìhíyà tó ìjìtìhàdíyà tó kìláfìyà ẹnu àwọn àfa ò lè kò láyé àfẹnutọ́ bá jẹ́ pé jáhìlù jáàlù mọ̀rọ̀kà ìwọ tó o bá jẹ́ student of knowledge tó nǹkan táwọn àfa ń sọ àfa mo lè kọ project pé two thousand issues táwọn scholar sanida emergencies lórí ẹ̀ mo lè kọ́ tí wọ́n fẹ́ tó two hundred thousand pages tí mo kọ́ àwọn tó sọ mẹ́wàá ibi tí àtọ̀ wà àtibọ́ tó ìbá ka tí àní ọ̀run ewé lẹ́yìn ò ní clear sí ọ ṣùgbọ́n tá a bá wá rí ibi tó ti yapa ẹnu náà a máa rí àrọ́jẹ́hù wàlìmọ̀rìjò àwọn òkìlẹ̀ tí wọ́n lò ààrẹ tó lò fẹ́ ẹnu ṣùgbọ́n tá a bá jáde pé eléyìí ò lò fẹ́ nu ẹ̀rí tó lórí ẹ̀rí tó lórí àrọ́jú ìdí yẹ̀kúnù mọ̀rìjú hàmì àìdá wà rọ́jú ìdá ka yẹ̀kúnù mọ̀rìjú hàmì àìdí èyí tẹ́ nírò pé ńlọ́lá láàfíà lọ́dọ̀ mi lọ́dọ̀ tiẹ̀ kọ̀lá láàfíà ìbáfẹ́ ọ̀dọ́ ti eyín ọ̀sọ́ wá dọ̀tà kálukọ́ ọmọ bá tiẹ̀ lọ a lè rí yan achieve unity of kíni yẹn opinions ṣùgbọ́n unity of purpose unity of what tani ò faramọ́ pé kọ́mù ó lò jáàbùnú wa sáré tó takò jáàbùnú wa ẹ ń bá takò á ti mọ̀ pé lẹ́yìn nǹkan gbádùn gbogbo mùsùlùmí ibùn ẹ tó lò wọ́n lọ́ faramọ́ àwa fẹ́ jà fún jáàbù ànídìkẹ́nu wa ó kó mbẹ́wò ká lè rí ẹ̀tọ́ yẹn gbà jama tani ò faramọ́ pé kò yẹ kó sí lecture láwọn Nigeria tertiary institutions láàrin wa tó tiri tọ́lásìkò jimẹ̀ tani ò faramọ́ nù wa unity of kí nìyẹn purpose nǹkan ìjọ mẹ́sìn wa nǹkan ìṣe kí ni ẹnu wa gbogbo àwọn project mo sọ látàárọ̀ yìí ta ló takò àwọn project tí wọ́n sọ yìí sẹ́ni kan takò náà àwọn tá a jókòó yìí àṣẹ tá a bá fẹ́ rí achieve àníbi ìṣọ̀kan tá a bá wá ti rí ṣọ̀kan arm general unity ìwọ̀n bẹ́ẹ̀ yín tẹ́ ẹ bá jọ gbọ́ra ayé yé ẹ máa ṣe kí wàkúlì ìmọ̀lù fàṣàyàrọ̀ lọ́wọ́ àmàlàkùn wàrọ̀sọ wàlùmọ̀mí náà ẹ̀yẹ́ máa bá ti yé lọ. financial commitment àfà wàtújá ìlú nàbí sẹ́bílì láì bí àmúwálì kan wàmọ́dá wà á ń fúsì fún. àwọn àfáà ní kọ́dàmọ̀ lọ́ọ̀bùlẹ̀ àmúwálà àlálẹ̀ àǹfùs límọ̀dà ọlọ́run kọ́ dáa owó torí pọ́pọ̀lọpọ̀ èèyàn ọ̀fẹ́ faransé ṣùgbọ́n wọ́n làwọn ọlọ́run yá ni ẹjọ́ rí yín ó pé gbogbo yín náà lẹ́ faransé o ṣùgbọ́n ẹ̀ náwó o ṣèbí kan là ń ṣe lọ ìní ìsìn sọ́ọ̀fẹ́ lọ́ba dé jẹ́mọ́ sọ́ọ̀fẹ́ ọ̀fẹ́ lọ́ba dé ọ̀fẹ́ kọ́ I need the financial world commitment torí yóò mọ̀ jọ motivation trust trustworthiness continuity accountability dynamism consultation among brothers ní ilé ṣàlàyé gbogbo àwọn kẹta lásìkò mi ti jó tá ti pẹ́ wọ́n kẹ́ ìwòtọ́ ọlọ́run mọ́ mi láàrin sẹ́rẹ́ àwọn kan tí mo kà á lẹ́yìn gbogbo wa la mọ̀ túmọ̀ rẹ̀ kìí ṣe dynamism yẹn ọ̀nà kàkà máa gbà ṣètò ọlọ́run o àwọn bàbá wa kà máa wà jáde náà lẹ́yìn àbá àmì àfà èèyàn máa wà dynamic ah formula tá a lò ní last year kò ṣe kí ni ọ̀lọ́mọ ẹ̀tún lò míì ẹ̀yin tí wọ́n bá ń kówó sí lọ́dọ̀ ẹwà àkàǹtébù tọ́lọ́n tẹ́ ẹ bá ń bá lọ continuity àlìsìmọ̀rọ̀ rí yà ẹ mọ́ dò ẹjọ́ máa lọ ẹ lódodo àti gbogbo nǹkan mi lásìkò lè gbà wá ọlọ́run já sórí àtijọ́ gbé ìyá kìyàmà fẹ́rẹ́ fátó yunifásitì ọlọ́mọdé ò bá jẹ àwọn tí ń darí ẹ̀ ọlọ́mọkọ́ wọn máa ń ṣe muslim community ọgbà yìí ọlọ́mọba ní kún yín lọ́wọ́ gbogbo àwọn tá a jẹ́ staff ọlọ́mọ wà pẹ̀lú wa àwọn akẹ́kọ̀ọ́ nílé ẹ̀kọ́ ọlọ́dẹ wọn máa soríire ọmọ ẹnìkọ̀ọ̀kan wa náà ọlọ́dẹ á soríire nàìjíríà ọlọ́mọdé ọ̀dà ro àwọn adarí wa máa bá ní kọ́ wọn máa ṣe ọ̀ṣun state láwa ẹ̀wọ̀n dìbò láìpẹ́ yìí gómìnà tí ó jẹ aláàánú mẹ̀kànnú ọlọ́ọ̀bá nìyàn síbẹ̀ ọlọ́ọ̀bá ni tún ọ̀ṣun state yìí ṣe ọ̀yọ́ state náà ti wá ọba jẹ islam òkè àwa mùsùlùmí náà òkè ẹni tí ó ga islam ọ̀gá ọlọ́ọ̀mọba ni gbé ga ẹni tí ó ga tí ó fẹ́ rẹ̀ islam àti sunnah ni